a ti fẹ́ bẹ̀rẹ̀ nínú abá ẹ̀kọ́ wa lọ lẹ́nu òun ni page two hundred and two ẹni tó bá ní sahih kọ́tùnà lọ́wọ́ dáa sífọ́tù mọ́sánì sọ̀rọ̀ yìí description of the description of the idea. táwọn bá táwọn èèyàn ń ṣe é pé gbogbo táwọn fẹ́ ṣe àwọn fẹ́ wẹ̀rí pé aṣáájú ẹ̀dá ló ní ká ṣe bẹ́ẹ̀. kí wọ́n ṣe gbogbo ohun tó pé rẹ̀ ní alùsùnà náà ló jẹ́ alùsùnà dénúdénú. làwọn pàṣẹ tó máa ń pe àwọn kan ní sẹlẹ́fì wọ́n ní sẹlẹ́fì lẹ́yìn tó fẹ́ ṣe súnà níṣe táwọn ẹni àkọ́kọ́ ṣe é yàtọ̀ sí ìṣe gbígbà tá à ń gbé yìí ṣe ní káwọn máa ṣe wọ́n ní ṣe tàtijọ́ yẹn ó lè má bá gbà mu àwa ní lá wàláhì tó bá jẹ́ sin ọlọ́run tọ́lọ́run fi ràn òjíṣẹ́ ńlá sọ́lọ́láhu àlẹ́yẹ sẹ́lẹ̀m sálùkì àmà ó fi tó kò ní ṣàì máa bá gbà mu. tó ẹni tó wá ní bọ́lọ́run ṣe ní kànáàbì fi jíṣẹ́ kígbà kankan ò ní rọ sẹ́yìn lòún fẹ́ ṣe àwọn ni wọ́n ń pè ní sẹ́lẹ́fì wọ́n á fi títí ọlọ́run bá fún yín èyí tó pọ̀ nínú ẹni tó lòun ń ṣe sẹ́lẹ́tì àìmọ̀pẹ́rì ní káṣẹ́ẹ̀tì bákan ọ̀tọ́ ni ò jẹ́ kí wọ́n sẹ́lẹ́tì àìrọ̀rùn pé ká fẹ́ ṣe é bẹ́ẹ̀rì ṣe ní ká ṣe ni. tó ọgọrọ ló mọ̀ pé tọrọ bá délẹ̀ tí wọ́n bá ní òjíṣẹ́ ọlọ́run ní ká ṣe báyìí àwọn sọ̀hábà ní ká ṣe báyìí kò tí ì tó sun wọn tó bá nínú ẹbí àtàwọn sọ̀hábà ẹ̀ bá ṣe ṣe ṣùgbọ́n pé ṣé ó rọ àwọn ọlọ́run láti ṣe wọn ni rárá. kọ̀ọ̀ràn káwọn wá sọ pé gbà pé bẹ́ẹ̀ ló ṣe yẹ rí ṣùgbọ́n àwọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n á níyẹn ní ká kó yẹn kan ìyẹn náà ni difference láàrin ẹni tó lóun jẹ́ ahlu sunna tó lóun ò tẹ́lẹ̀ fún ọba yìí pé ẹni tí ṣe ó fẹ́ jọ tàwọn àkọ́kọ́ ní kọ́lọ́run túmọ̀ sí pé eléyìí dùn ún gbọ́ kọ́ nìkan táwọn wá kiri ṣé

wàláhì ṣùgbọ́n tí kálukú bá mọ kí ni tó jẹ́ tọ́ kí ni tí kì í ṣẹ̀tọ́ bóyá àwọn tá a tún ṣera wa gbé yẹn á níwọ̀n. so <clears throat> àfààní ohun tá a máa ń kọ̀ǹsídà tá a máa ń fi ń ṣe òṣùwọ̀n tá a bá ní kọ́kọ́ provide accommodation fún ìyàwó ẹ̀ kó wọ́n ṣáàtì zọ́ọ́ wàhálà zọ́ọ́jà ó ní nǹkan méjì ni. a máa ń wo bí nǹkan ọ̀hún ṣe rọ ọkùnrin lọ́rùn láti provide tó a dẹ̀ máa ń wo condition ẹni tó fẹ́ níyàwó náà irú ibi tó fi sí máa rọ̀ lọ́rùn la máa kó pọ̀. ó ní kìláṣán alẹ́ nàfàkọ̀ tá a bá ń ṣe báyìí à ń padà síbi ìpìlẹ̀ nípa wípé nígbà tọ́lọ́wọ́n bá ní káwọn ọkùnrin ó náwó láwọn ìyàwó wọn lórí ó wá fi òdiwọ̀n báwo ni kí wọ́n ṣe náwó tó báwo ni kí wọ́n ṣe náwó mọ ó fi mọ̀ wá gbà tó ní yunfiq ro sàátì min sàátì hì kí wọ́n ná gẹ́gẹ́ báwo ọlọ́run bá ṣe tẹ̀ wọ́n lọ́rùn tó. wọ́n ní so ìyẹn náà làwọn náà fi ṣe òṣùwọ̀n báwo ni kọkùnrin ṣe provide accommodation kó rọ ìyàwó lọ́rùn tó. one union tọkùnrin àti ẹ̀ka bẹ́ẹ̀ náà la máa kọ̀ǹsídà ní sísà a máa wá sí méjèèjì pa wá accommodation fúyàwó ẹni. ó ní bẹ̀tibár annaku ìmúhùmá hakun mutaratib ala akdi zawaj. ohun tó jẹ́ ká ṣe léyìn ni wípé a wò ó wípé accommodation àti níná lílò tọ́lọ́wọ́n bá ti lọ́rùn ọ̀yàn méjì àwọn wípé ọlọ́run ṣe ní ojúṣe fún ọkọ láti ṣe lórí ìyá ẹ̀ náà la máa fi wọn méjèèjì. nínú tó ti ń ṣàlàyé ọ̀la àti ohun tó jẹun pé a sì kì í lórí nàìjíríà ṣe kò tẹ̀kọ́ ní tòun ọlọ́run pa yín láṣẹ wípé ibi a fún àwọn ìyàwó kó dé dùpẹ́yìn fún ààyè ń gbé. Títẹ́ máa pọ̀ bẹ́ẹ̀ fáwọn ìyàwó Paolo Banelli. táàfà náà dẹ̀ ní òun bẹ́ ẹ pé òun gbà àwọn àfà níyàpọ̀ ẹnu àwọn kan ní gbogbo condition tí òun bá ti bá ń tíṣẹ̀rí alẹ́ mu wọn ní ká kó dànù pé even tó bá ṣèlérí ẹ̀ fún ó lè má múṣẹ but àwọn tó dàbẹ̀ ni pé wọ́n ń rí sọ́jù àwọn làwọn tí wọ́n sọ pé rárá tó bá ti jẹ́ condition tó o jẹ sọ tó o dẹ̀ tójìṣẹ́ ńlá sọ ni pé alimusulmi náà ń bẹ̀ ṣòro tóhùn àdéhùn la fẹ́ kí mùsùlùmí ó pé tó o bá ti fún ní ìdánilójú pé o ò ní ní ìwé kúrò ní àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ kó o tó fẹ́ níjẹ́ tó o bá yàn sí ìpè kókóró ń bẹ̀ òun náà lẹ́tọ̀ọ́ láti lọ síwájú adájọ́ pé ẹ bá mi sọ fún kó tún mi sílẹ̀ torí pé ó ti àdéhùn òṣìṣẹ́ mi ìyẹn náà lè be correct but ìpìlẹ̀ ni pé ìyàwó la gbọ́ kúrò nílé àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ lọ bá ọkọ níbi tọkọ bá ń gbé according to ohun tó bá jẹ́ means ọkọ láti provide. <coughs> wọ́n ní sọ̀rọ̀ jẹ́ yẹ̀kúnnù bí kọ́dìrì hàlì na yusran wà usran wọ́pọ̀tàn fọ̀dáàlì pẹ̀sìtìnà. wọ́n ní irú nǹkan tó kù ńlá láti provide ó dàbí pé bíbá yóò fẹ́ gbà wá mọ́ àbí.

mo ní kọ́lọ́ ọ̀rán ránṣẹ́ fún wa ẹ bá sọ fáwọn àbútẹ bá délé nígbà míì tábàlà níbi twenty thousand naira alẹ́kùnrin oṣù mẹ́fà àbẹ̀bẹ̀ àwọn kọ́dẹ̀ máa ń tún bú wa wọ́n ní gbogbo alcohol àwọn èèyàn máa ń dojú ìtù wa wọ́n ní tábàlì hundred thousand wọ́n á gbọ́ ní kéékì wọ́n á gbọ́ ní kinní kan tó fi rí dá mi pé bọ́lá ìṣòro kúrú nìyẹn ìbá àmà jíṣẹ́ ni gbẹ̀gbẹ̀ kẹ́yìn náà bá wa jíṣẹ́ ni pé à ń ronú pa fẹ́ expand ní dubai tẹ́nìkan bá lóun fẹ́ gbé e àní eh, sọ pé n tó àwọn tí òfin rárá máa ń tákà ni pé dáadáa wọn àwọn máa dá iṣẹ́ kọ́lọ̀ ń jẹ́ káwọn náà lè máa ṣe tójú bẹ́ẹ̀ lọ. náà wọ́n wá ní kọ̀ǹdíṣàn ọkùnrin yíṣẹ́n wà ọ́ṣẹ́n bílẹ̀ ń dáadáa ni ó lówó tó jẹ́ pé àti dídí dídì fúyàwó ẹ̀ àbí ẹni tó jẹ́ pé kò lówó tó bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sábúkà tó lè ní òkè jẹ́ ká máa mánéjì fúláàtì kan abẹ́rẹ́ títí òsì ẹ̀ tó mọ̀ pé kọ̀ǹdíṣàn ọkùnrin nípa pé ọlọ́run tẹ ife nǹkan bẹ́ẹ̀ lóhùn àbí ilẹ̀ òfúnmọ́ òsì bẹ́ẹ̀ lòdù àbí tẹ̀ ó wà ní kọ̀ǹdíṣàn à ń bẹ lọ́hùn kọ̀ǹdíṣàn ọkùnrin has to be considered bẹ́ẹ̀ náà la máa kọ̀nsídà ní ìdí sísà tá a fẹ́ gbalé fún. tó a máa márì àwọn news méjèèjì yẹn papọ̀ ni ẹ jẹ́ pé nǹkan tó yẹ kó lè yé wa. tọkùnrin bá jẹ́ ní tọ́lọ́mọ̀ bá fẹ́ dáadáa pé pé àti sanwó flat yìí ṣe problem fún. ó wá mú bàbá alágbájá nígbà tó fẹ́ ń mú tàmọ̀dò síngúrù ló gbà fún. tó tó ń bá tẹ̀ gba rúmọ̀ ń palọ̀ fún ẹ kó máa dúpẹ́ fọlọ́run a máa dá lóhùn pé rárá one condition tiẹ̀ kò jẹ́ ti bọ̀rọ̀ alágbájá àti pé iná bá ń bẹ lọ́run tó kọ́ lọ́run dáhùn padà sí condition yẹn. secondly ìyàwó tóun fẹ́ state of health rẹ̀ ó lo ní ìgbè nǹkan tó ju single room lọ. ọlọ́run dá wa ó fi ń tóun fẹ́ni tó wù ú ó fi ń tóun ṣàdánwò fẹ́ni tó wù ú. àwọn kan wà nù wa by the nature of their state of health wọ́n bá bá ẹni méjì lé toilet papọ̀ wọn á máa pàrọ̀ sípò ni ó ti nature health wọn ni kò gbé kò sẹ́ni tí yóò sọ pé òun máa dá nǹkan lò but ọlọ́run sáwa kan lágbára gbà wọn kan lọ so ẹni pé fẹ́ni tó mọ̀ pé condition health ẹ̀ báyìí ló ṣe rí tọ́lọ́run wá fún ní ìkápá láti provide ohun tó máa assist situation yẹn tó wá gbọ́dọ̀ máa fi standard ẹni tí ò tó kó máa wá fi là sọ sísà lọ́rùn pé òun ò ní í ṣe ju báyìí lọ torí pé àwọn báyìí wọn ò ṣe jù bẹ́ẹ̀ lọ nǹkan tó ń sọ alákèésí sí nìyẹn pé a máa kọ̀ǹsídà bọ́ọ̀rùn ṣe bẹ brother a máa wá kọ̀ǹsídà the individual need of the sister in question àwa máa rí i méjèèjì papọ̀ ẹ rí i pé kí nìyí ó need negotiation láti máa ń sọ pé dialogue ó ṣe pàtàkì gan-an nínú marriage ọkọ̀ tó ń bá ọ̀rẹ́ ẹ̀ dialogue ò ṣe tó tó kájọ tábà gba flat ìwé báyìí làwọn máa san every six months àti lọ́dọọdún ìwé báyìí ló ń wọlé kápẹ́rẹ́ ọmọ skul kápẹ́rẹ́ sanwó ní tó èrè ló máa ṣẹ́kù fún wa tó tá a bá jẹ sẹ́nu kò sí nǹkan kan kò láìpẹ́ kí sísá máa fọwọ́ dání lẹ́yìn tóun náà ti mọ how we arrive at the decision bọ̀tọ́kọ́ bá jẹ́ ohun tó jẹ́ pé draconian law ló máa ń mú wá mo ti sọ mo ti sọ náà nìyẹn final èmi lọ́kọ̀ ìwọ́kọ́ a kì í fẹ́ kọ́kọ́ but lẹ́yìn tí ẹ bá jẹ jíròrò tán tó bá decide wípé òkè mo ti gómìnà but mo rú lọ rú bọ̀ ibi báyìí ìwúrò òǹgbò sí pé ká ṣe wọ́n fẹ́ káwa náà wá jù ọ́ lẹ̀ ká wá kún fún àdúrà ká wá fún ní support lórí nǹkan tó jẹ́ decision yẹn pé tọ́lọ́run jẹ́ pé kó tó gbogbo wa ká má dáadáa pé mo ti fún láàdváìsì ó kọ̀ ní òun nìkan ní kó máa dá nǹkan ìṣe tó bá fẹ́ dá ṣe is likely to fail tí wọ́n fẹ́ ká fún ọ láàdváìsì but number two wá decide àti àdúrà àti support láti ràn wọ́n lọ́wọ́ so eh, eléyìí ló yẹ jẹ́ standard tá fi yan irú ibi tá a máa gbé sẹ́nì kan bá sọ fún yín pé nínú sẹ̀ríà the minimum is a flat ẹ sọ fún pé kò tún sọ̀rọ̀ wàláhì kò tún sọ̀rọ̀ kò sí brother kan tó pé lórí ó máa fẹ́ anything less than a self-contained apartment nǹkan tí mo ní ìgbà tó pé lórí á fẹ́ pé wọn àtẹlẹ́hàn òun privacy káwọn ma bẹ̀yàn ṣe à kitchen káwọn ma bẹ̀yàn ṣe à toilet ọ̀pọ̀ bára wọn tí manage nǹkan tí ò gbé wọn jọ sí ṣe pé condition àwọn ni tọ́lọ́wọ́n á fi túbọ̀ ṣe bá ní rárá òun ò ọmọ yàrá kan dé láti saudi wọn ló lóun wà tó ń bá gbọ́ fáwọn brothers wọ́n kàn marry sí singuru singuru mìíràn ó ti pẹ́ńtà òde tó ó lè fi gbàgbé bí ó ṣe wọ́n ọbẹ̀ ìyáwó ẹni tó pè ẹ̀rí singuru mìíràn tó dẹ̀ ń rí ẹ̀sán tó wọ́n fún pcop kátóbá dúpẹ́ fọ́lọ́ níbi tí nǹkan le máwùn ọmọ ọ̀yá dé wọ̀láì kì í ṣe pípé wọ́n rẹ̀ lẹ kì í ṣe pípé wọ́n fẹ́ ṣiṣẹ́ nípa ti pé à ń ṣọ̀ nǹkan jẹ yìí ni tó fọ́lọ́ bẹ́ẹ̀ kó rọ́ wa lójú tó gba táìm tó sọ pé a máa lò lórí ilẹ̀ ká má yà kúrò ní sẹ̀rí ọlọ́run ká ti lọ jẹ́ ìpè. Náà wọ́n wá ní ìdí tí wọ́n ṣe ṣe àlàyé pé ká má rí kọ̀ǹdíṣàn ọkùnrin pẹ̀lú kọ̀ǹdíṣàn obìnrin pọ̀ náà ní wípé ọlọ́run ní ibi tọkùnrin tó máa ń gbé náà ní kó fìyàwó ẹ̀ sí. wọ́n wá ní àwọn kan tí wọ́n yapa tí wọ́n ní àti ẹ̀fẹ́ mọ kọ̀ǹdíṣàn ọkùnrin kọ̀ǹdíṣàn obìnrin nìkan la fẹ́ mọ̀ àwọn apá kan sọ bẹ́ẹ̀ àwọn ní aṣàfihìyà àwọn ọmọ pé ìmáàmù ṣàfihì àwọn yapa táwọn apá yòókù kò sí nǹkan tó fún wa pẹ̀lú kọ̀ndíṣàn òkèrè olórí ìfẹ́ fẹ́ yà wò tó kọ irú nǹkan tó mú la máa kọ̀nsídà tí ò báyìí tí ìrírí provide àdẹ́pẹ́ kò sí ìfẹ́ àwọn fẹ́ nìyẹn. àwọn ní almu'tabar fi al-maskan ash-shar'i huwa halu zawja faqat ala khilaf qawlihi wọ́n ní wọ́n ní unlike tá a bá ń sọ̀rọ̀ expenditure táwọn náà gbà wípé bí condition ọkùnrin bá ṣe rí náà ni kó ṣe náwó lé ẹlẹ́hàá ẹ̀ lórí pé wọ́n ní níbi ilé gbígbé àwọn ọmọ tó wọn láwọn compromise pé fiscal condition ni consider tí ò bá ti lè meet condition ẹ̀ kó gbàgbé ń pẹ̀lú yẹn wọ́n ní kí ni reason kan ṣe pẹ̀lú yìí wọ́n ní lè ìjà wípé ọlọ́run pa obìnrin láṣẹ wípé kí ni ilé ọkọ tá a bá ń ti sí náà ní kó sì bí ọ̀nà àfẹ́ kó máa já sí. ilé tó máa jẹ́ rẹ́fúrẹ́ǹ fún nǹkan tí sísá wa kan pé aláṣẹ òṣìṣẹ́ ní lásìkò táàfà yìí sọ wípé tọkọ bá ti yọ̀ǹda fún kó máa ṣiṣẹ́. sísá wa rán wa létí pé ká má wàá jẹ́ wípé à àṣẹ ọkọ ló ń dì sáìdì bí ọkùnrin máa gbélé àbí obìnrin agbélé àbí kò ní gbélé pé àṣẹ ọlọ́run ni àwa náà dẹ̀ dúpẹ́ pé wọ́n rán alẹ́ pé àṣẹ ọlọ́run ni àwọn ṣàfihàn wọn wá ní nígbà tá a ti pa láṣẹ pé kó gbélé nítorí òun máa lò bí ọkùnrin gan lọ fàlàlù ìfúnra ìgbàlù kò ní tọ́ìs láti ṣe òun jẹ ọkùnrin lè dùkọ́ láti fẹ́ àwọn mẹ́ta nínú ọjọ́. nínú ọjọ́ mẹ́rin ọjọ́ ló máa pè fún wa. ṣètí kọ̀ǹdíṣàn ló tó fi sísà gbé tó sí ìbá tó lọ́rùn. àkókò tó ń lé o. so àwọn ní rárá nípa àwọn ohun kọ̀ǹdíṣàn kó ní accommodation tọkọ máa provide àfẹ́ mọ kọ̀ǹdíṣàn فإذا لم يعتبر حالها فذلك إضرار بها والضرر wọ́n ní tí ò bá wá tètè lè into consideration á máa kó ìpalára bá tó jẹ́ pé twenty four hours she been the home. So her being at home is more of the rule than the exception. Wọ́n ní á máa palára. However, kúntù مذهب الجمهور أولى بالآيات المتقدمة والله أعلم أعطاني لن يكون ديسكوت فتاة مكتوب من شافعي ó ní ṣùgbọ́n o mo sì síbi tí mo jẹ́rìkì àwọn àfáàfì sí ibo ni mo jẹ́rìkì àwọn àfáàfì sí wọ́n ní condition sister a máa márì ẹ̀ pẹ̀lú ability brother ni. ó ní òbí òun náà ní aya tó sọ pé ẹ fún wọn gbé irú ibi tẹ̀yìn gbé. tó ó ti rí i condition ni brother ti yan ibi tẹ̀yìn gbé so condition ẹ̀ yẹn òun náà ní kó dìtà ní irú ibi tó máa fi ẹlẹ́hẹ̀ẹ́ sí. now سواء شكل الزوجة مع أهل الزوج أقول كل شريعته nípa mímá gbé mímá gbé pọ̀ ìyàwó ẹni àti àwọn ará ilé ọkọ ó kọ́mọ̀ nǹkan nílẹ̀ ní báyìí kí ni sẹ̀rí bá sọ nípa wa rahmatulah abdullah nílẹ̀ yorùbá tí ó bá jẹ́ pé àdáyébá ìṣètò abáláyé la fẹ́ fi tó kò sí standard kan tí ẹnu kù sí wípé òun ni standard tí èèyàn gbọ́dọ̀ fìyàwó ẹ̀ sí nílé gbogbo tó bá ń fẹ́yàwó standard kankan ò sí ó máa ń fa pé irú nta tó ń dájọ́. bá ń lọ ilé ọkọ a máa yàtọ̀ sí ní tá a máa fi bá wá fẹ́ bá wá fẹ́ ọmọ ẹni. ẹ jẹ́ kí n ṣàlàyé tí mò ń sọ. mo pè á kan ní káwa wa ṣe rí láspect kan double standard ni wọ́n máa ń fi ń báwọn obìnrin lò. wọn lọ́kùnrin bá fẹ́ fẹ́ ìyàwó kejì wọ́n á béèrè pé

ohun tí wọ́n ní ká lò ó yàtọ̀ sí táwa máa ń lò ṣẹ̀dálẹ̀ yorùbá ẹ rí i pé tábàlẹ́nìkan wá tọrọ ọmọ wa tó bá wá tọrọ ọjọ́ ìní ká wá dájú nínú nǹkan tá a kọ́kọ́ máa ń béèrè ni pé ṣé ti gbalé ìfà tó bá lè ti gbalé wọ́n lè ní kíkan náà àwọn ẹ̀gbọ́n àbábùrú sísà lọ wọlé yẹn báwo ló ṣe rí àwọn tó bá jẹ́ pẹ́lú ìfẹ́ dáadáa tí wọ́n fẹ́ ní three less than a flat tó tún jẹ́ pé wọ́n tún ní choice area tó fẹ́ kó gbà sí àwọn kan yìí ló máa ń dìtánì ṣé tó fún déètì pé kó wá àbí kó má wá. ìyẹn tó bá jẹ́ pé ọmọ tiwa ni wọ́n fẹ́ fẹ́. tọ́mọ tiwa bá fẹ́ fẹ́yàwó nígbà míì tí sísà tó ń bọ̀ bá ń la standard kalẹ̀ pé òun fẹ́ kó tó báyìí gbogbo ara mọ́ nípa máa ń sọ pé à sálàdà ńlá kọ́ yẹn ló pé yìí èmi tó pàṣẹ pé ibìkan kéré ibìkan hàyè kò wó dáadáa o a kì o. so táwọn ò bá wá jẹ́ bá ṣe ní ká jẹ́ wàláhì àpàdánù kọ́lọ́mọdé àpàdánù tí wọ́n ni pé ká tọ́jú ìṣẹ̀rí àwọn everything wàláhì èyí tá a sọ lánàá nípa ẹnìkan kò gbọdọ̀ yàtọ̀ sí measure. now ìṣẹ̀rí wọ́n ní <clears throat> àkọ́kọ́ kátó lọ síbi pé ṣé pé ká bá àwọn fámìlì ọkọ gbé àbí kò tọ́ mo fẹ́ pe àkíyèsí sáwọn nǹkan kọ̀ọ̀kan. nígbà míì sísà máa ń mọ̀ wípé bẹ́ẹ̀ ni ọlọ́run ọba làbọ̀ ọkùnrin lọ́rùn láti provide accommodation fóun before marriage ó ti níbi tó fẹ́ gbé ibi tó fẹ́ gbé fún ìdílé mélòó kan àkọ́kọ́ náà ni pé afẹ́ tí sísá lè níbi tó ń tọ́jú ẹrù ẹ̀ sí tí ò ní sí any person tó ní access sí yàtọ̀ sóhun àtọ́kọ ẹ̀. secondly ìbálòpọ̀ àfẹ́ kó máa wáyé níbi tó ju olójú kan ti máa wò wọ́n àbí títí elétí kan ti máa gbọ́n tí ò yẹ kó gbọ́. ìkẹta sísà fẹ́ lò sí toilet àfẹ́ kó jẹ́ pé kò ní ní privacy látara pé ó fẹ́ gbọ́ bùkátà ara yìí bẹ́ẹ̀ ó fẹ́ dáná ó fẹ́ ṣe gbá ó fẹ́ ṣàwọn àfẹ́ kó múnira wá fún un ó múnira lọ́wọ́ fún un ṣùgbọ́n tó bá wá understand pé bẹ́ẹ̀ ni ṣẹ̀rí ọlọ́run ní kọfẹ́ ní provide gbogbo eléyìí ẹ̀kọ́ òun ni bọ́lọ̀ ń ṣe pàṣẹ nu àyà yìí pé ẹ provide fún wọn irú ibi tẹ́ ń gbé tó bá wá decide pé nípa bá àfa òsì sí ìníkapa ẹ̀ dádì ẹ̀sùn wa pọ̀ tá a bá ṣe nìka bóyá wà for the next twelve calendar month àwọn òsì ìjọgbé òun á padà sí skul bóyá àfa náà ń serve lọ́wọ́ but gbogbo ló máa mọ́ra àwọn ló máa dira àwọn mú ló máa papọ̀ halal lòun ṣe ń bẹ̀bẹ̀ pé kán so àwọn àsọ haram ni kí wọ́n ṣe bẹ́ẹ̀. even though agbọ́yé wípé ọlọ́run ní kọ́kọ́ ó provide accommodation fún ìyàwó ẹ̀ sábà tó mọ̀ pé ẹ̀tọ́ òun ni òun lòun wá fẹ́ sacrifice ẹ̀ kí nǹkan lè rọ àpá lọ́rùn. gẹ́lẹ́ bá a ṣe sọ nípa expenditure wípé kọ́kùnrin provide fún ìyàwó ẹ̀ ojúṣe ni títí sábà ní kò tíì ní lọ́wọ́ òun ló fẹ́ pending the time tí a ti máa earn òun á sì máa gbìyànjú ibi tọ́lọ́n bá ti ní káṣírí yẹn bò òun á wá síbẹ̀ ẹ̀tọ́ obìnrin ni ó ní right láti wé tọ́lọ́n á fi fi kíní ẹ̀ tẹ ọkọ ẹ̀ lọ́rùn but àwọn máa ń sábà advice àwọn brothers pé a kì í fẹ́ ó kó ìwọ̀ sí bá wa ọ̀pọ̀lọpọ̀ tí ó bá má rìn fún situation yẹn um, bóyá expectation ẹ̀ kò gbàgbé pé ojú sí lọ oṣù méjì ń di mẹ́ta ó ń di oṣù mẹ́fà ó ń di èyí ẹ̀ ó ń mú ó máa ń kó ègbú bá wa àti súnà tá à ń pèsè sí wọn ní àwọn ọkùnrin wọn yìí kàn ń tàn yín ni pẹ̀lú gbogbo irúgbọ́n inú wọn wọn ò lóòótọ́ ìjọ sí pé wá ó ní within two months òun máa wá lẹ́kùn yín tó àwa rí i pé ìlera ni kíní yìí máa ń kó bá àwọn sisters táwọn náà fẹ́ ṣẹ̀sìn tó wà lábẹ́ àwọn òbí wọn á jẹ́ káwọn ọkọ̀ wọn máa dòkú rọ́ àmọ́ wọn ń bẹ̀ wọ́n yí pé instead of that ẹ̀rọra mú sùúrù ó provide ilé kódà tí o bá ju yàrá kan lọ ó gbòòrò láṣìírí tí ò bá tẹ̀ jọ sọ́ńdàdì irú nǹkan tó ń fẹ́ ọ̀rà tí ó gbòòrò láti pé ó ṣojú òfin bá ìrìn ìrìn tọ́lọ̀ bá ti provide yẹn tẹ wá pè wá bọ́ a kì í sábà ẹ̀ ń kọ́rì wípé ẹnì ṣó tẹ bá ṣe ápù tán kí bọ́dà máa wá tó tẹ̀bi lọ láti gbalé àti ẹ̀ ń kọ́rì ìṣẹ̀ pọ̀ ó yé wa pé kì í ṣe pé ṣẹ̀rí àlòkọ́ condition gbogbo tá a wà àti irú èébú tó ń kó bá wa la àti kí ẹ̀ ń kọ́ ìdìbò kó rí bẹ́ẹ̀. bọ́tà àwọn tábà ti wá fún kan ògiri rọ́bà ní òun lè já o sísá náà lóun lè já ọ̀nà ẹ̀ má jà á. instead of that ẹ ṣe ní ṣètò ọlọ́run ọba ní jẹ́ halal tí jáde fi yọ̀ǹda sí a máa wá bẹ lọ́run tẹ̀sán àdúgbò tẹ̀ máa gbé. so mo fẹ́ ẹ bá sáìdì ní pé àwọn kan wọ́n láwọn sẹ́lẹ̀ tí ìyẹn ń bára wọn ṣòdodo ọ̀rọ̀ wọn kàn ní kó máa fẹ́yàwó títà máa wá hàn mí káàkiri wọláì àti ìkọ́lé jẹ pẹ̀tà wọn kàn sí ìwé pé tí wọ́n ṣe ákùdù tí wọ́n máa hàn mí kiri ṣé kò bẹ́tà yìí kó ṣe ṣìnà lọ. so extreme situation ni tí wọn ò bá sún kàn gírígbé lẹ́gùn yẹn àti ìkọ́lé jẹ náà. also pé ṣé kó bèrè kó bá wọn fámílì ọkọ gbé ọ̀nà yàtọ̀ sí nǹkan tí àfa yìí tẹnu síra yìí a tó ka nǹkan táwọn àfa mi sọ láti fi wò wọ́n síra wọn. èyí tó pọ̀jù mọ́ àwọn àfa wọ́n ní kò lẹ́tọ̀ọ́ ká kó àwọn ìpín ẹni àtìyàwó ẹni pọ̀ kò lẹ́tọ̀ọ́ ká kó àwọn akọ́rù ìbẹ̀rẹ̀lítìsì ẹni àtìyàwó ẹni pọ̀ wọ́n kú lè zẹ́gẹ̀l ìtìmọ́ àmì máa yá ìdùnnú ìhùmá ìyàwó ẹni ní twelve láti ta púpọ̀ ìwọ̀n ọ̀dọ́ bá ilà àǹtàkùtàrọ̀ ní ẹ̀rọ àlèkì àfi tí sísà bá yọnu sí pé káwọn jọ máa gbé ẹgbẹ́ dáadáa. wọ́n ní kò lẹ́kọ̀ọ́ wípé téèyàn kọ̀ǹpẹ́ẹ̀lì ìyàwó ẹ̀ láti báwọn òbí ẹ̀ gbé àbí láti bá rẹ́lẹ́tìfì pé rẹ́lẹ́tìfì tá à ń sọ ìṣe pé mẹ́sẹ̀sì kò jẹ́ kùnrin o kódà tó bá jẹ́ sísà ọkọ ẹ̀ ó jẹ́ gbọ́n ọkọ ó jábúrò ọkọ lóbìnrin wọ́n ní kò lẹ́kọ̀ọ́ pé ká fọ́ọ̀sì ìyàwó ẹni pé ó gbọ́dọ̀ bá wọn gbé kí má ti sẹ́ni wà á ṣùgbọ́n. àhà ibi tó problem kan wà ní wípé ó bá wọn gbé wíwà kí má ti sẹ́ni wà ṣùgbọ́n. ṣé in one ni àbí one apartment ni àbí one room ibẹ̀ yẹn ni problem wà. wọ́n ní bàbá ń bọ̀ wá ṣàlàyé kí ni wọ́n gbà lérò pẹ̀lú mustang ibùgbé.

ṣùgbọ́n nǹkan tá a fẹ́ràn ló sì ní wípé ṣé apartment ṣé yàrá ni an entire building. a rí àwọn àgbẹ̀wé àwọn àfa tó ṣe bí ẹni má fẹ́ bára mu ibi tí ọ̀gọ̀rọ̀ wọn sì sí màá jẹ́ pọ̀ mọ́. ibùdó kùdàmà wọ́n bí قال ابن قدامة إن رضي فنعم وإلا فلا في المسكن الواحد للتضرر من ذلك عند الجماع إن قلته kí wọ́n jọ ọkọ ó ní kí ni ó nítorí pé bá jọ ìpalára máa bá sísà níbi ìpinnu engel jìnnà hmm? ìpalára máa bá sísà nígbà tí wọ́n bá ní sexual intercourse. ká máa wá jẹrò ṣé bíndì nǹkan náà ló máa fàpalára ni tí ọkọ bá ń gbé lókè tí sísà wa ń gbé sálẹ̀ ọ́ ṣé fúláàtì kan náà ló máa fàpalára tí ọkọ bá ń gbé wíìlì kan tí sísà ń gbé wíìlì kan ó ní torí ìpalára wípé táwọn kan bá ní fún sísà ò ní fún nípa pé kí ni bóyá òun máa jáde or not. àáfàá kan tó wá ń ṣàlàyé ọ̀rọ̀ yìí ó lóun ò ṣe nípa wípé nǹkan tí ibùn máa ń rí fáà sí bíbà yìí òun náà ni apartment tó bá jẹ́ pé ó máa kó ìyá ọkọ àdúrà bọ ọkọ àtìyàwó pọ̀ tí ò ní sí privacy fún sexual intercourse. ó nítorí pé ó ń dìsọ́rí pé àní sẹ́kọ́ máa ní fóònù kẹ́nìbọ̀dì máa gbóhùn wọn àní sẹ́kọ́ máa ní fóònù kẹ́nìbọ̀dì máa wò wọ́n. so apartment tí ò ní àlá ìró eléyìí ló ń rí fáti pé òun ò gbọ́ wé sí pé separate building no but pé èèyàn gbọ́dọ̀ combine wọn in an enclosure ó lè wá ṣe wá lè mọ̀ pé tọkùnrin ò bá ya wèrè ṣé lè ní kíyàwó òun àtìyá òun máa gbé ní yàrá kan náà wọ́n láì pé èèyàn bá rìn àárẹ̀ ikú tó ṣòpa. ó ń ṣẹlẹ̀ o ẹni tó ń fẹ́ àwọn méjì fún un fún rúfù wọn ń ṣe ní súnmọ̀ o tó máa ní àwọn àbá yẹn ti gba nǹkan náà lẹ́sìn wọ́n láwọn tó ń ṣe ní súnmọ̀ ó lè má sí lè pé pọ́ńbó tó ti lé ìyàwó méjì èèyàn máa wọ́n dà pé báwo lọ ṣe ń ṣe é ìyá máa wọ́n gbà bàtà wọn kàn ń ṣe é pé pé wọn ò bẹ̀rù yàn. now so secondly àwọn àfa àkọ́tún wá rí fáàsì àyà pé sọ wípé yẹ ayé ọ̀lẹ́bí náà àmọ́ ni látọ̀ fúnú burú kànlẹ́bí hátà yìí ìbànú lọ́kùn pé ẹ̀yin nígbàgbọ́ ìdòdò ẹ̀yin nígbàgbọ́ ìdòdò ẹ má ṣe wọ àwọn ilé ànẹ́bì títí tí ó fi fún ní pàmíṣàn láti wọlé ẹ má máa já wọ àwọn ilé ànẹ́bì wọ́n ní bìyí tó nàbó kí ló túmọ̀ sí tọ́ba ní category kí la máa pè é house àbí house ṣé rí ìlú ṣé pálọ̀ ni ṣé entire building ni ìgbà tó lè máa lọ ṣe rìsí. tí wọ́n ti lo bẹ́ẹ̀t tó bẹ̀ túmọ̀ sí yàrá wàláhì àkọ́kọ́ lọ́jọ́ ká yìí máa ń lò tọmọ wa bá fẹ́yàwó afẹ́ kí ẹni ọ̀bà rẹ lè ti tàn àbúrò wa wọn lè gbé pẹ̀lú wọn. tó bá jẹ́ pé ọmọ tiwa ló lọ fẹ́ mi wọn ní gbogbo fámìlì ẹ̀ ló kú ti ọmọ wa lọ́rùn lọ́dún padà tá à ń sọ nìyẹn. ọ̀tún nǹkan táwọn afẹ́ ká máa ti ṣí òun kí ni ẹ̀sìn ọlọ́run ọba sọ. ṣe rí tí sísà bá rántí pé wọ́n ní ráìtì òun yàrá tí wọ́n fún òun ráìtì pé òun ló tilẹ̀ fún ẹ pé lẹ́yìn ọkọ òun òun ò fẹ́ ẹnìbọ̀dù ráìtì sísá ni wàláhì. tòtá àtà àgbàbá fẹ́ sọ pé rárá tí ò bá mọ kí ni ráìtì ìyàwó ẹ̀ aṣọ náà tíyàwó bá ní àbúrò ẹ̀ lè bá wa gbé ní problem ọ̀fun ní àti ẹ̀ mi ò fẹ́ rí ní rúùmù mi àgbẹ̀bọ̀ kanra ẹ̀rù yẹ gbogbo nǹkan ẹ̀yìn ìyàrá ẹ̀ lọ́wọ́ tó bá lóun ò fẹ́ òun bẹ́ẹ̀ yàtọ̀ sọ́kùnrin àdìgbò mẹ́ wọ́n ní ní ráìtì yẹn now eh, tá a bá wá ní ráìsì sísà gẹ́gẹ́ bá àwọn àfa kan ṣe sọ pé kò mọ ní ó lè decide pé apartment òun ò fẹ́ ṣe ẹ̀ pẹ̀lú nbọ̀dì àwọn kan sọ náà àfa bí o minority ni wọn. àwọn èèyàn máa ń kọ́ ọ́nà pípé gbọ̀gbí ò ṣe ní ráìsì pé kó má bẹ̀rẹ̀ gbé ní apartment as a whole. right tó bá decide wípé ọlọ́run ni ojúṣe tó rò àwọn parents òun ti dàgbà òun gbọdọ̀ accommodate wọn tí àwọn kóòtù lọ́rùn rẹ̀ fún un. àwọn gbà pé ráìsì ti ẹni olùdíkà tó fẹ́ bá wọn gbé. tọ́ba ti pé ibi tá a wà ní bus stop ni wèrè ló máa ń dírẹ́sì bus stop. kí á hàn the picture alóòtọ́jú ẹ̀sẹ̀ pé ó lè fáìn wọ́n nígbà míì la fẹ́ lò bẹ́ẹ̀. kò ká gbègbè pé temporary place la wà yìí kárẹ́sì ṣe ibi tá a máa dé lọ́hùn-ún kúrò rẹ wà ni òtí àbá tí wọ́n fún lóyìí á mọ bí tí wọ́n ti ní kóun mú sùúrù even táwọn àáfàá kan bá tiẹ̀ sọ pé lẹ́kọ̀ọ́ pé sùúrù yẹn ó pé ẹjú kó fẹ́ emphasize right yẹ láwọn àyẹ̀yẹ̀ rẹ̀ bíkọ́ tó bá emphasize right yẹ wọ́n á fi right yẹ lé ẹ lọ́wọ́ ọ̀tọ́ kó bá fẹ́ ṣe ojúṣe ẹ̀ táwọn òbí ẹ̀ ò ní bí lẹ́wọ̀n tó a lè pe níbẹ̀ ní kí wọ́n ṣe ní wọn mọ àwọn àfa àwọn brothers náà wọn máa support kò ní ìyẹn náà lèyìn máa ń kàn sí gbangba mi tí wọn bá ń fún sísà ní sùúrù so àlàyé wa lórí pé bẹ́ẹ̀ ni a ní right láti sọ fún àfẹ́ bá àwọn relatives ẹ̀ gbé ṣùgbọ́n within the confines of ibi tí wọ́n sọ pé jẹ́ ààyè tiwa yàrá tiwa ni now àwọn àpapọ̀ extended wọ́n ní ibi tá a máa provide for sísà tó garanti ẹ̀ ní. complete privacy fún oorun wọ́n tún wá sì kan kí wọ́n máa ní ìdàlàyé wọ́n ní kó fún ní private access síbi tó ti máa gbọ́sẹ̀ which is toilet. wọ́n ní kó dẹ̀ fún ní private access síbi tá a ti máa dáná torí ti toileting wọn mo rò ó wípé ibi náà ti mẹ́rin ẹ̀ àmọ́ ní ṣe àwọn ará àtijọ́. tí wọ́n kọ́ apartment tí wọ́n kọ́ toilet síbẹ̀ in fact text wà báwọn ìyàwó àwọn sọ̀hábà máa ń jáde lọ láti lọ yíjà ara wọn ẹ ti rántí àwọn text kọ̀ọ̀kan tí wọ́n kan pàdé kan báwọn ìyàwó ànábì abẹ́ẹ̀kọ́ so àwọn rò pé báwọn apá ní apáṣọ̀n yàrá ta fún sísà ó yẹ ká fún níbi tó ti máa wẹ̀ tí ò ní dàpọ̀ ká fún ní sí private toilet nígbà yẹn ọ̀sùn ilé ìkín sábà jìnnà sí ẹ̀yìn kùnlé tó yàn kiri lọ gbọ́nsẹ̀ tí ẹ bá dé ìlú òkè ọ̀pọ̀lọpọ̀ ibi táwọn ilé wà kò jìnnà síbi tí yàn ti lè wọgbó láti lọ ìzà rẹ̀ ọ̀sùn yàn bá jáde láti mọ̀ ṣọ́n tó tó ń fẹ́ ìzà rẹ̀ o ẹjọ́ kò fẹ́ ọ̀nà burú fẹ́ lọ. ìyẹn ló máa ń jẹ́ káwọn àfa ká ní ìdìlà áká ìwọn pé kí àkókò bá ń yí tí wọ́n bá sọ pé ah, àwọn ronú pa àwọn nǹkan kọ̀ọ̀kan lóòótọ́ kò sákọọ́lẹ̀ tó sọ bẹ́ẹ̀ exactly but àwọn ọlọ́run ṣàmì pé wọ́n gbé lórí wọn tech tó tá bá ní pẹ̀lú èrè làákàyè tàwọn káfí eléyìí kú kéèyàn má sáré gbàdánù pé ẹ̀rí ọ̀dà ó lárò ìjìnlẹ̀ kan tí wọ́n mú táwa lè má ìtì òní tí wọ́n ti ní òkè accommodation tá a máa fún un afẹ́kó garanti pé a lè ní access sí toilet tó jẹ́ pé a bọ̀ àṣírí ẹ̀ afẹ́kọ́lẹ̀ jẹ́ pé a lè ní access ibi tí a ti dáná tí a bà sírí ẹ̀. tó ta bá gbé àwọn méjèèjì yìí pọ̀ mọ́ provision yàrá ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwa sisters tá à ń bá wọ̀pọ̀ àfaradà single room apartment tá a jọ ń ṣe àtọ́lẹ̀ pẹ̀lú àwọn èèyàn jẹ́ pé ẹlòmíì tó a lọ fẹ́lẹ̀ àti kó dúró wọn gbogbo ẹ̀yin torí tọ́ ọba ẹ̀ ń rọ́jú wọn ọlọ́run àjẹká bá ń tó ti máa lérè. kẹ̀dẹ̀ máa ṣàdúrà fáwọn brothers yìí pé kọ́lọ́ ń gbà wọn náà láṣìírí wọ́n fi máa lè gba apartment tó máa garanti privacy yẹn fún yín. so à ń polówó fún yín pé kì í ṣe single room fún afẹ́kẹ́jẹ́ single room kó tún garanti privacy fún toilet àti ibi ìdáná ìyẹn náà ni nǹkan tí ó pọ̀ tó. now wọ́n wá ní àwọn màlìkíyà nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ṣé ẹbí ọkọ lè bá ìyàwó gbé àbí kò lè bá gbé wọ́n ní fẹ́rẹ̀kù bẹ́ẹ̀rẹ̀ zẹ́jẹ̀ ṣẹ̀rífà zaati kọ́dọ̀r wọlọ́wọ́dìyà. àwọn màlìkí àfikún kún tó jẹ́ pé is more of culture than deed. wọ́n ní a máa wo condition obìnrin tá a fẹ́ yẹn. tó bá jẹ́ ọmọ níbi mìíràn tó ti high class wá ti kéèyàn fẹ́ ọmọ mínísítà ọmọ kọmíṣánná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà fẹ́ pé ìlú máa ń sábà bọ̀wọ̀ fún wọ́n níbẹ̀ yẹn ni òtítọ́ téèyàn yìí pósí pé kí fámílì ọkọ bá gbé ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ oníbọ̀dì ni wípé kò ní ní láìsí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n wọ́n sọ àmì sọpẹ́ ni wọ́n rò ó máa ní nǹkan tí wọ́n rò tí wọ́n ti sọ but kọ́lọ̀ nítorí jù wá àwa ò mẹ̀rí eléyìí ẹ̀rí pé ká pé wa sí ọmọ èèyàn ńlá ọmọ èèyàn kékeré nínú ìdájọ́ ẹ̀sìn ọlọ́run ọba àmọ̀ yẹn wàláhùn àlọ́. wọ́n wá ní fọmọ́nà òjọ́m àṣẹrí fama àbàwọ̀ yìí wà àjàgbóhùn fìlwàbí à ilà ànyẹ kúnà fi hì dọ́rọ̀ àlìhà. wà á mọ̀ jẹ́mu zọ́ọ̀jà wà wọ́n lẹ́dí zọ́ọ̀j fi mẹ́sàn-án wáhì. wọ́n wá ní lẹ́yìn tá a sọ gbé tá sọ yìí ẹ̀ wá rí kọkùnrin wá fẹ́ fúláàsì pé kíyàwó òun bá ọmọ tíyàwó ní ìbí bóyá ìyàwó kan ti jáde láyé àbó ti kọ ìyá ọmọ yẹn ìlú tó wá tẹ́tẹ́ ó wá yìn sí ti pé ó gbọdọ̀ kó àwọn ọmọ ti bí yẹn náà mọ́ra ní kíláàsì ni. wọ́n ní fa ìkànnì kàdúrà ní yẹ́p hamil jìmá lamiyẹ́jù ìtìfákìlì fúkàhà wọ́n lọ́nu àwọn onímọ̀ náà kù pé tẹ́nu yẹn bá ti bàlágà tó ti mọ nǹkan tó ń jẹ́ obìnrin tó ti mọ tó ń jẹ́ sexual intercourse wọ́n ní kò possible kò wà permissible àtọ́ọ̀lù àtọ̀ pé ẹnu àwọn onímọ̀ pò lórí yẹn. wọ́n sọ pé tó bá jẹ́ ọmọkùnrin o ìbá àjọkùnrin ìbá àjọbìnrin but ẹ má gbàgbé pé tí wọ́n ń rìfà sí pé kó má ṣe ni pé the former confinement yàrá sísà là ń sọ ẹgbẹ́rún dáadáa pé kó sọ pé wẹ́ẹ́ ọmọ òun náà kúkú ni tó jẹ́ kó máa sinmi yàrá ìpẹ̀ láwọn. wọ́n ní tọ́mọ yẹn bá ti mọ nǹkan tó sexual intercourse a gbọ́dọ̀ jẹ́ torí ẹ̀ wáyé kódà ọmọ bíbí tarẹ́ ẹni gan anábìrin káyà yàrá sọ̀tọ̀ fún wọn ni. títí náà mo máa fi ìmúlẹ̀ dọ́rọ̀ bí ha wọ́n hápẹ́ ha pẹ̀lú ọ̀pẹ̀rẹ̀ bọ̀ ha. wọ́n ní torí ẹ̀tọ́ obìnrin ni ó kọ̀máǹdì gbogbo tó fẹ́ kọ̀máǹd nínú yàrá tó jẹ́ tiẹ̀ yẹn àfi tóun fúnra rẹ̀ tó bá fẹ́ لا يفهم الجماع فإتقانها for معها جائز وليس لها حق الامتناع من السكنى معه wọ́n ní ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ kékeré tí steeti sexual intercourse wípé ni ìgbàláàyè wà kó bá wọn gbé àpá àwa ti kún wípé kò tiẹ̀ wá ní right but ó ní yọ̀ǹda láti gbà tó bá jọmọ kékeré tí ò sì mọ sexual intercourse. wọ́n wá lọ síbi kan lẹ́yìn eléyìí. wọ́n ní káyọ̀ nǹkan mi ò òun ni mi máa gbé pọ̀ ìyàwó ẹni pẹ̀lú ọkọ ó tún wá invite member family jẹ láti wá báyàn gbé ṣàpèlè náà máa ń dá nǹkan lẹ̀. fámìlì ìyàwó ti fámìlì ọkọ níbi tá à ń sọ̀bọ̀ tó ti pé à ń tún pé wọ́n máa improve lórí privacy ìyàwó àbí tó bá jẹ́ pé kìí relation ti ẹ̀lẹ́ni tó ní kó máa bá yẹn gbé ó lè dábùú rẹ̀. wọ́n wá ní lẹ́ńtẹ̀lẹ̀ mẹ́rin àti àǹtúntìnà àhàdán bí màhàrin ni ha fi mẹ́rin زوجها ولا للزوج أن يمنعها بالإنسانهم معها وللزوج أن يمنعها من إسكانهم معها إلا أن يرضى فلا حرج حينئذ wọ́n ní ìyàwó ìláṣẹ láti wá fi fámílì ẹ̀ kankan sílé ọkọ tó ń gbé ibù tẹnìyàn bá jẹ́ relation tó jẹ́ mahram fún un pé ó lè rán kò láṣẹ láti túláàsì ọkọ pé ó ti fẹ́ òun fámílì òun ló fẹ́ òun tó bá mọ̀ pé ìfẹ́ ṣe lè ká èyí kó tètè design tó fi yé now again lẹ́yìn tó ń tún mi sọ a máa ní double standard níbí báyìí àwọn ẹbí kan wà wọn ń fẹ́ gbọ́ pé ìyàwó fa nǹkan kan wá láti ilé wọn bó ṣe lè wù kó kéré tó wọn á ní gbogbo ń tẹ́ ẹ̀kọ́ máa wọ́n ṣàjọ láti fi ṣoríire fámílì ìyàwó ẹ̀ ló fẹ́ máa ná kódà tó bá jẹ́ ọmọ owó tó ti yé sí ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ tí wọn ló lọkọ síbi kan wọn ọkọ kábúrò mẹta lọ bá gbé òṣèlú táwọn bá rántí pé islam ẹ̀sìn pé ká ṣe sọ́dọ̀kọ̀ ká ṣe dáadáa sáwọn èèyàn ni tí ó ní issue any condition tó bá necessitate pé káwọn mọ̀lẹ́bí bá wa gbé ojú tá a máa fi wò ó kì í ṣojú pé interest family mi interest family tiẹ̀ ohun tí gbogbo wa máa ń sọ lójú agbo nìkan ni pé kí ni à ń da ẹbí méjèèjì pọ̀ ṣùgbọ́n à ń sọ lórí ahọ́n ni kò bẹ̀rẹ̀ ẹ̀mí kò bẹ̀rẹ̀ ẹ̀mí wa fámìlì kọ̀ọ̀kan sì fẹ́ máa retí sọ́dọ̀ ààrẹ tó bá jẹ́ pé ìhlaf ti ń fẹ́rìtì la fi ń sọ nǹkan tó bá dé sí àwọ̀ wa ó ti dé sáwa náà tó tó bá jẹ́ pé kọ̀ǹdíṣùn tó dé bá bóyá ọmọ ẹ̀gbọ́n ẹ̀kan ọmọ àbúrò ẹ̀kan bóyá ó jáde láyé bóyá ó ibi tọmọ yìí ni gbé tí òfin ní sọnù àwọn wo pé nǹkan ò tí ì tó wa lóòótọ́ tẹ́nu kan yìí bá kún wa kò ní ká má gbélé ayé ẹnu wa so that a lè ra islam táwọn fámìlì ẹ̀kọ́ bá ń sọ yìí pé à ó káwa máa rán wọn létí pé ọba tó ń bá ní kójọ là ń torí ẹ̀ ṣe eléyìí ní ká má wàláhì náà ọkọ wa ó lè nínú àwọn relations ẹni táwa tó ẹ máa rò pé à eléyìí oṣù aláṣùmọ̀ náà ọmọ ẹ̀gbọ́n àbúrò àti olóhùn ọ̀nà wọn jù ju kọ́má mílíọ̀nù bọ̀ ní lọ. òun ló máa ń kúrò nípa wípé àwọn ẹni tọmọ yìí lè gbé tí òun ṣe rí bú kí ló dẹ̀ pé rí bú bíi pé kọ́mọ ẹni lọ gbẹ́dẹ̀ tí ò yìí. wọ́n lè rí sùn kó kàwé kó ṣe ẹbí pé tí ò bá ti rí rí

àwọn ọmọ tí wọ́n ń tẹ̀ ń fi nǹkan ránṣẹ́ sí wọn nígbà tí wọ́n dàgbà lóṣooṣù kì í ṣe ọmọ tí wọ́n dé tọ́lọ̀ mi ìbá ti ẹ̀jẹ̀ pé nǹkan ló bí ọmọ yìí wọ́n ń ṣèmọ̀ tó ṣe pọ́sibù ṣá ó dẹ̀ láwọn ọmọ tí wọ́n hàn pé pé tí n bá dárúkọ wá náà tù nínú wọn bí àmàrà hàn tó mọ̀ wọ́n níbi tó pọ́pùlà dé tó ti yé but àwọn ọmọ yìí ìfà tí wọn bá jókòó sí àwọn tó bá ń tó bá ń sọ̀rọ̀ wọn àwọn ilé ìṣiṣẹ́ ìṣòro ibú látàyé ń bí yìí lọ but àwọn ọmọ relations ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò àwọn ló máa wá ń ṣe dáadáa sí ẹ̀ látara pé kí ni wọ́n gbẹ́sìn yìí. nínú àwọn ọmọ ọlọ́mọ tọkọ wa rò pé á ah, kò yẹ ká dá dáwọn òbí ẹ jọ ẹlẹ́hàjọ́ tọmọ tí máa gbé lọ́dọ̀ ni garanti táwa ní pé we be alive in the next ten years. ẹlòmíì ó ti sọ ó ti sọ́nù ó ti sígbó pé ojú ti kí ọmọ mímọ́ ọlọ́mọ kan lọ. àwa lè má lè rò ní ìjọmọ tiwa ẹ̀ ó ní rúbì rúbì táwọn ẹ̀ ṣe lè rò ní ìjọmọ tiwa ni wípé gbogbo dáadáa tó lè fẹ́ ṣe fọ́mọ wa wọn ò lẹ́sìn tó fẹ́ ṣe fáwọn ọmọ wa. mo tún àgbẹ̀ lè bí ọ̀rọ̀ yìí pé rárá ojú ti là pé nìkan máa gbọ́ ọmọ kan sódò ìfẹ́ níní ìfẹ́ níní. ẹ ẹ rántí àwọn ọmọ ọlọ́mọ tó wà lọ́dọ̀ ìjíṣẹ́ ńlá ni. tí ò bá wọn tán tó àgbàdo ìtọ́ wípé wọ́n sọ pé kí wọ́n fún àwọn àtàwọn ọlọ́jọ́ kiri but títí condition bá necessary pé pé kó bá àwọn èèyàn kan gbé ẹ dákun torí ọlọ́run káwọn á máa mú bíbá yìí nílùú táwọn kiri ó ni ṣe ráwọn kiri ó ìrírí ti wọn á ah! àṣetánù ìjókòó ti wọ̀ lọ́rùn lẹ́yìn òun ìyàwó ẹ̀ ń pé rí nínú relation ọkọ but tí wọ́n bá ń kọ̀ pé àwa náà kàn gbèrú ni àyàfẹ́. láwọn yẹn ebi ńlá ni fún wa ebi ńlá ni but atọ́kùjẹ́pẹ́ káwọn ìṣẹ̀lẹ̀ àwọn ẹni bẹ́ẹ̀ wá wọ́n máa nẹbi ṣé pẹ̀lú wa wọ́n bá wa ní dáyàlọ́ wọ́n gbé ṣe pé nǹkan o condition báyìí báyìí báyìí báyìí ni kì í wá ṣe tit for tat títà mi ni wẹ́ ó ti mọ̀ next person family ìtòun ti mi kì í ṣe ìjàkadì náà tó sọ́rí gbogbo àwọn attitudes téèyàn bá kọ́kọ́ ha kúrò lẹ́yìn ẹ̀ kàn rí pé you are in marriage you don't have happiness but téèyàn bá understand pé a ah, kì í yìí à ń ṣe láyé ká bèrè dé sí ni gbogbo àwọn nǹkan wọ̀nyí sọ́dọ́kọ̀ làmẹ́ tá a bá pàníyàn sọ́dọ́kọ̀ ṣe ọmọ ọlọ́mọ tó ń lásọ́dọ̀ wa yẹn tá a bá wá rìn bí ìgbà tá a bá láwa la dùn wọ́n lọ́ nígbàgbé. ṣe dáadáa kérésì ìdílé àti à ń gba nítorí àtúntúká sí ẹ má rò pé bó ṣe kéré na ló máa tẹ̀lé láíláí tó bá age of twelve fourteen kò ní sọ pé tó bá ráwọn èèyàn fámìlì ìbàdẹ́ ó ti sọ tẹ́lẹ̀ ń ti sọ fún wọn gbọ́dọ̀ wa dàgbà ọlọ́run bẹ́ẹ̀ máa ń máa ń pè nǹkan tó ṣe wù ú ọmọ téèyàn lè rò pé kò ní ọmọ tí wọ́n lè kàwé jùlọ ó lè gbọ́ jùlọ ọlọ́run wá tí pèsè bí pé tí ò bá dá sọ́rọ́ èèyàn kò yanjú. táwọn ọmọdé náà máa rántí pé à hmm, ẹlẹ́hàn ìṣirò kò tún gbà wọn. yìí bá ṣe tẹ́lẹ̀ ẹ̀sán ọ̀dọ́ ọlọ́run ní ẹ̀ tún wá jẹ nígbà lọ. torí pé gbogbo ìgbà táyé dojú là ń ní ìdí insurance ẹ jẹ́ ìṣàlàyé insurance yẹn àwọn tó wà well to do tóun àtìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ àtàjà ni wọ́n bá ti jẹ tán á wà wọ́n pé òun lè kú at any time bí ọ̀pọ̀ òun gbọ́dọ̀ lọ yìí ṣó àwọn ọmọ òun tó bá tìyàwó ní jẹ wọ́n. wọ́n ní ká rántí láyé ọjọ́un insurance kan wà nílẹ̀ wa nínú ìṣẹ̀dálẹ̀ wa tó jẹ́ pé kì í bá tì í. téèyàn bá kú fámìlì àṣemítìn wọn ní àgbẹ̀dẹ̀rẹ̀ ẹ̀sìn ránṣẹ́ fọ́dọ̀ ní báyìí eléyìí ẹ̀mí ní báyìí tí fámìlì bá dẹ̀ ṣe mítìn sábà kọ̀ wọn ní fámìlì ti ṣe mítìn ni pé bọ̀ọ̀dẹ́ ìlú ìgbé ọmọ ìbá ìbá wọn lọ ní kò sọ́dọ̀ tó bá jẹ́ pé ìyẹn kọ̀ǹdọ́tọ̀ ni wọ́n wọn wọn da nǹkan ìgbà ètí ìpè wa ẹ̀sìn èyí nínú ìyẹn náà torí àwọn tí ò láwọn ń ṣe súnmọ̀ gan wọ́n nígbàgbọ́ sí pé ọlọ́run ló ń pè báyìí jù wá lọ. tó tó bá bẹ̀rẹ̀ ní pírọ́blẹ̀mù wa pé ojú ti là ayé ò ṣe bẹ́ẹ̀ mọ́ nínú nǹkan tẹ́sìn wa ti kọ́ wa ni pé ká kó ẹbí mọ́ra ní kó mọ́ra tí ò ní kó nira bá wa tó tí kọ̀ǹdíṣàn wọn bá nẹsẹ̀sì kí o tiẹ̀ ẹ dákun torí ọlọ́run ẹ má jẹ́ kó jẹ́ pé agbórú ìwé ń dálẹ̀ làwọn ń torí gbà dáadáa ìwé ni wọ́n fẹ́ ká gbà sórí aburú ẹ̀ karọra tábàrù pé àwọn kiri yó tí ò ní áhírọ̀ àwọn lè máa fi owó eléyìí ṣèṣirò ẹni bá fẹ́ wọn níyàwó nínú fámílì ló máa mọ nǹkan tí mò ń sọ yìí àwọn òun fẹ́ rẹ́ bó fojú káwọn ń torí tọ́lọ́wọ́n ọba ká máa mọ̀ pé sẹ́dọ̀kọ̀ ni ẹbí ìyàwó ẹbí ọkọ tó bá nẹ́sẹ̀sì àwa gbọ́dọ̀ máa ṣe fúnra ẹni pé ó ti di méjìlá tọ̀dọ̀ wọn ìwé òfin gbọ́dọ̀ wá mọ́ tí kọ̀ǹdíṣọ̀n tí wọ́n bá sì mẹ́tẹ̀tìtẹ̀ àwa la sọ pé bó ti dìkan náà àìbẹ̀ ẹ̀kọ́ ni ká ṣe oníṣe pé ti dìkan náà náà but àwọn ọmọ tí wá ló bẹ ọlọ́run ọba àwọn tí wọ́n pé lẹ́sìn jù wá lẹ́nu ká máa bẹ náà fẹ́ máa wá lè gbé lọ́dọ̀ wọn ṣùgbọ́n pé tí kọ̀ǹdíṣọ̀n wa mú wa fi ọmọ wa ránṣẹ́ tó bá àwọn tí ò gbẹ́sìn yìí tó wa ọlọ́run má ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbọ́n wa ni wọ́n ti ya látara pé àwọn ò pé wẹ́ ẹ̀gbọ́n kan ó kàwé oníṣẹ́ rẹ lọ́wọ́ mẹ́ta ní àwọn ọmọ lọ bí wọ́n church so àwọn ọmọ ìtọ́ ti ṣẹ́ wọn fún ọlọ́run ní ìpẹ́ tí ò ni ní tí ní dáadáa tó wà lára ọmọ ẹ̀ mọ́tò ránṣẹ́ ó ń ọba torí ẹ̀ làwa ṣe máa ń bẹ náà pé ah, ọmọ wa in fact ọyún dúró lọ ṣe lọ́dọ̀ àwọn relatives gan a máa ń ṣàbí máa lọ ní wàláhì tí wọ́n bá a máa ń fẹ́ mọ́nítọ̀ kí ni wọ́n rìn bẹ́ẹ̀ wọ́n ní kì í ṣe gbé tó àwa la mọ́ tó ṣe gbé bẹ́ẹ̀ o torí pé ọ̀rọ̀ wa ẹlẹgbẹ́ ni ẹni lè fi chance táwọn ọmọ bá ní láti mọ̀ tí ò ti yẹ kí wọ́n yẹ ìyẹn ìrẹsẹ̀ kò kí of that property tó ṣe ẹ̀sìn ọlọ́run tó láti fún wa. now wọ́n ní wọ́n á máa wọlé bíi hàn very revolt yes wọ́n tún fẹ́ wọ aspect kan ọmọ tí obìnrin ti bí fọkùnrin míì kó tó wá fẹ́ ọkọ̀ tó ṣe ẹ̀fẹ́. àkọ́kọ́ náà mo fẹ́ bí question mi sọ́kọ tó ṣe ẹ̀fẹ́ ní ojúṣe láti gbẹ́ bùkátà lórí àwọn ọmọ yẹn kò ní ojúṣe ṣùgbọ́n dáadáa ni pé kó ṣe sọ́dọ́kọ̀ kó rẹ àwọn ọmọ yẹn bí ọmọ tiẹ̀ tá a bá ti gbé pé sọ́dọ́kọ̀ ni gẹ́gẹ́ bí nta tó ń jẹ́ sí nípa pé ó fi nǹkan ránṣẹ́ sáwọn pẹ́rẹ́ǹtì ìyàwó ẹ̀ sọ́dọ́kọ̀ ni òfin nínú ta lè kó orú òfin ní fọkùnrin wípé olùkà ti wá gbọ́ ó fi owó skul àwọn ọmọ tiẹ̀ ọmọ kan ṣoṣo tó mú wá láti ilé ọkọ̀ àná ó lè wọ́n ní sanwó skul rẹ̀ wọ́n láì kí ṣe ojúṣe ẹ̀ but kápìwà dáadáa ká fi pe dáadáa jáde lára tiẹ̀ náà but àwa máa ń bẹ àwọn brothers wípé tá a bá máa fẹ́ sisters káwa ní lánìyàn tá a bá tiẹ̀ ṣe tá a bá bá wọn dámọ́jọ́ mọ́ ẹ̀ ká ní lánìyàn pé insha allah kọ́lọ́n bá mi expand rzc kí máa fi máa gbọ́ bùkátà lórí àwọn ọmọ yìí ṣùgbọ́n kí sísà kan máa mú pé ojúṣe ni o ọkùnrin tó bá lè wò ní í ṣe oúnjẹ àǹbá àmánà rárá. ó ní choice láti pé òun ò ní ṣe é ṣùgbọ́n tó bá jẹ́ pé àjọṣe wà tẹ́lẹ̀ kó tó fẹ́ wa àfẹ́ kí wọ́n gbé lórí àdéhùn yẹn náà. wọ́n wá ọmọ yẹn gbọ́dọ̀ gbé pẹ̀lú àwọn wọn ní kò ọkọ lè dìtánù ọmọ yẹn á gbé pẹ̀lú wọn àbí kò ní gbé ha na ẹ bá rántí kí n rán létí aṣọ yìí pé tí wọ́n bá ti divorce obìnrin òun ló lẹ́tọ̀ pé kọ́ máa gbé until tó fi máa rì márì ayé ẹ̀kọ́. àwọn aṣọ pé the fact ó rì márì kò sí ìṣẹlẹ̀ rẹ̀ pé kó sì máa tọ́jú àwọn ọmọ yẹn lọ but ó ti yọ ráìtì yẹn kúrò lọ́wọ́ ẹ̀ wípé òun náà gbọ́dọ̀ ní àwọn ọmọ yẹn fún mi. kò tí bàbá wọn bá ní máwòó rì pé kọ́ sì wà lọ́dọ̀ ẹ̀ kọ́ tó bẹ̀ sọ́nà òun márùn-ún ìyẹn lọ̀rọ̀ tán sunday pé

wọn yìí rántí pé àǹfààní ti ṣe sọ́dọ́kọ̀ máa àwọn kò sanwó skul àwọn ọmọ ìlú máa ń fún wọn ni tó àwọn máa ń pọ̀ sanwó skul kì í ṣe ojúṣe ẹ̀ tó ṣe yẹn ojúṣe ọlọ́run tó kò tiẹ̀ máa dúpẹ́ yẹn ná. wọ́n wá ní fọláyé gbogbo sọ wípé ọmọ bẹ́ẹ̀ gbọdọ̀ gbé pẹ̀lú àwọn. wọ́n kọ́ màlìkí yẹn mọ́nà bí mà mà á rí mà bá ní yìí láì yẹn nǹkan pápá tẹ̀. yẹn ìgbẹ́ni lọ́wọ́. ìyẹn ni pé àwọn wípé bẹ́ẹ̀ ni tóbìnrin ò lè kọ̀m̀pẹ́ lọ́kọ pé ó gbọ́dọ̀ accommodate ọmọ ọlọ́mọ tó wùmí wọ́n ní ṣùgbọ́n lọ́dọ̀ ẹ̀ta wọn ìrìnà tó bá jẹ́ pé ọkùnrin yẹn ò mọ̀ tẹ́lẹ̀ kó ti bímọ. wọ́n ní tó bá jẹ́ pé ti mọ̀ tẹ́lẹ̀ kó ti bímọ síbi kan pàápàá jùlọ tí ò lè síbi ní ìtọ́mọ yẹn lè gbé ó dẹ̀gbà láti ṣe ákùdé pẹ̀lú ìwé ẹ̀ pé automatically ó ti ń sọ̀dí ẹ̀ pé ìrùmáìn tó ní wá nìyẹn tuntun lọ́dọ̀ àwọn màlìkíyà bọ̀tà wọn ṣe ní competition wọn ní kò lẹ́tọ̀ kò lẹ́tọ̀ náà ni a máa negotiate ẹ̀ a máa bẹ̀ ẹ́ ikú fàyè gbá ni. wọ́n ní lẹ́sẹ̀ mi tẹ̀lẹ́sẹ̀ lẹ́yìn mọ́nà ọ̀hán mi ní sáré náà wọn ẹ̀ ń dẹ́hùn. but lastly the last thing tata discuss how you teach one of bojat to person wahid ṣó ṣẹ̀tọ́ pé ká kó àwọn ìyàwó jọ sílé kan náà. اتفق الفقهاء على أنه لا يجوز الجمع بين امرأتين في مسكن واحد ولن يعود من أقول لأنه كلته kákó ìyàwó lójijọ fún bẹ́ẹ̀kìn wáhid sílé kan náà. ẹni wọn kò lórí pé kò lẹ́tọ̀ọ́ ẹgbẹ́ kò lẹ́tọ̀ọ́ yẹn yín. ó ṣe èrò pé kákó ìyàwó lójijọ sílé ilé definition ilé kan náà ìyẹn ni mo bí mo kọ́kọ́ wà wá lọ lákọ̀ọ́kọ́ pé ilé kan náà ní enclosure tí ò ní guarantee privacy fún ìyàwó kọ̀ọ̀kan like a single room however big it may be. Èrèmí yàrá yẹn fẹ́ ẹ̀ kódà ó tó pálọ̀ àti sìkìrì ìfowó. Ó tó bẹ̀rẹ̀ sí wájú pé single enclosure ni títí náà. Wọ́n ní لأن ذلك ليس من المعاشرة بالمعروف ولأنه يؤدي إلى الخصومة التي نهى الشارع عنها wọ́n ní dì í òun ni wípé mímọ kó ìyàwó méjì papọ̀ sílé kan náà yìí nínú gbé ayọ̀ àtàláfíà tọ́lọ̀ ń pa wá láti pé ká máa fi báwọn ìyàwó wa gbé bá lóòótọ́ tí bá níyàwó kan tó fẹ́ fẹ́ mi tó wá títà fún ẹlẹ́hàá kejì ń bẹ̀rẹ̀ kò láìpẹ́ kínú ẹ̀ tó sí. unlike situation ti dé pé wọ́n ti jẹ́ discuss ẹ̀ sísà sọ pé ó kò wọ́n mind. tó bá jẹ́ pé ohun tó wà nílé ìmọ̀ obìnrin náà ṣe sọ further down wípé àyàfi tó bá jẹ́ pé ohun tó wà nílé sọ pé òun yọnu pé kẹ́nì kejì wa káwọn dìjọ máa gbé the same apartment. a kì í sọ pé èèyàn fagidi ṣe é wípé tò ó ń bọ̀ ń bọ̀ náà nìyẹn. Hmm? nà ó nítorí pé mímáa ṣe bẹ́ẹ̀ kò sí nínú bíbára ẹni gbé nígbẹ́ àlàáfíà tọ́lọ̀ ń pa wá láṣẹ pé ká máa ṣe sáwọn ìyàwó wa àti pé a máa fa ọ̀pọ̀lọpọ̀ ìyà bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n bá kó obìnrin pọ̀ chances pé káwọn obìnrin yẹn kọlura wọn ó wà higher ju àwọn obìnrin tó bá ń gbé separate lọ. ìwọ́n jẹ́ kí n ṣàlàyé àwọn kankan ìkíní kejì ẹ̀ náà ló ní advantage ló ní disadvantage lóòótọ́ lóòótọ́ tí wọ́n bá ń gbé papọ̀ wọ́n ń lo same kitchen bóyá same toilet friction ó likely kó máa ṣẹlẹ̀ ìmọ́tótó ò lè jọra wọn ibi tó nìkan fẹ́ fi nǹkan ẹ̀sìn ẹnìkejì lè ló ń kó òun ìrora níbẹ̀ sọrí tí nǹkan bá ti rí bẹ́yẹn ká máa rántí pé àwa àtọkọ gan àrí bákan náà àjọsìn síra wa ni tó bẹ́ẹ̀ náà la ṣe fẹ́ tó bá jẹ́ pé ọlọ́run sọ wípé àwọn méjèèjì yọnu pé káwọn jọ gbé papọ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní jọ gbé papọ̀ kò láìpẹ́ kẹ́nìkan má rí nǹkan kan tó fẹ́ ní òṣìṣẹ́ nìkejì so how do you react to it bá a ṣe máa rè ákìsì gan ni wọ́n rán alé tiẹ̀ yìí wọ́n ní ká rántí pé àwa àtọkọ gan kì í ṣe parí bákan náà perfectly àjọsìn síra wa ni even ẹni méjì kan jọ gbé papọ̀ níbejì tí wọ́n jọ wò papọ̀ nílé kan náà ìṣesí wọn ò dọ́gba hundred percent. àwọn accommodate ara wa ni torí nǹkan ta fẹ́ kó ṣáà máa ru aago lórí wa ni wípé we are here just for some time. torí tá a bá ti rántí yẹn àti pé gbogbo ìfaradà tá a bá ti ń ṣe fọ́nà ọ̀yá wa àti ń gbaládá lọ́dọ̀ ọlọ́run ọba ni wàláhì ihò tí ṣètọ́nù fẹ́ sọ̀rọ̀ bọ̀ tí a fi dání wọlé kò ní rí mú dọ̀bẹ̀. tòkọ́nì kìíní bá ti dání pé òun fẹ́ ṣe sọ́dọ̀kọ̀ sẹ́nì kejì ìkejì náà lámì ìpín ìfẹ́ ṣe tẹ́lẹ́kà sẹ́lì kínní ẹni tó dìsáyìí pé àwọn ò máa ń láti gbé pọ̀ kò ní kábàámọ̀ pé ń tó decision yẹn ọ̀tá rẹ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ọkọ̀ á ní wọ̀lú láyé ń bẹ̀ bá wọn sọ òun wọn láwọn fẹ́ gbé pọ̀ ni ọ̀kọ́sẹ̀ kan tó kanlẹ̀ á sì regret pé ń ṣe mọ́tíná ilé a máa wá gbóná so táwa bá gbà wọn kan wọ̀nyí yẹ pé kò possible pé kí n tó ń bọ̀ kó jọ wáyé every wọ̀lú láyé kò possible.

sọ́dọ̀dọ̀ lẹ́yìn sí àmì sọ pé ah ọlọ́run ṣe wá tó a kò máa ń rántí pé hmm, gbogbo ẹ̀ náà dúró rèé a máa tó lọ sọwárí ẹ̀ láàyè àwọn míì táwọn tóyàn ti sùúrù ṣe bá gbé pọ̀ yẹn wọ̀láì òní wọ́n sì ń wá pé nọmba wa kiri kíni wọ̀láì bẹ́ẹ̀rẹ̀ àkọ́tò mi láti malaysia kọ́lá nígbà tá a jẹ wà ní skul kò ń ṣe súnà ìgbà tó ń ṣe phd ní malaysia ló ṣe yìí omi imam tẹ bá rí wọn tiẹ̀ máa sì ti gbúlẹ̀ pé ó ti ń ṣe súnà fúlù torí gbogbo àwọn bí wọn ṣe bá wọn rò ń gbà yẹn a máa padà wá sí mọ́ ìrìn pé àwọn àfa ní pé nígbà yẹn àwọn ọmọ kan tó ń ṣe àwọn sábà ń sọ̀rọ̀ ọmọ ni mọ̀sáyè lẹ́tọ́rà ní fúta tó rí tí wọn bá ti rántí bílẹ̀ ṣe máa ń rí ní hostel university téèyàn bá wá jẹ́ kó wà gbogbo ariwo tá à ń pamọ́ra wa yẹn gbogbo ẹ̀tanú tá à ń fira wa yẹn ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ là ń kọ́ àwọn ọmọ. ìdìgbà tá a bá pè é síbi blackboard ká tó kọ́ ọlọ́kọ̀ọ́ wọ́n ń rí ìbùsùn sí wọ́n lè tó jẹ́ pé bí ṣe ń ṣe síyàwó àbí síyàwó ẹ̀ bíi pé àbúrò ẹ̀ lóbìnrin àbáǹtí ẹ̀ lóbìnrin ló ń ṣe àwọn ọmọdé ìfẹ́ ẹ̀fẹ́ ọmọ different tí kì bá ṣe pé ilẹ̀ ń ṣúwọ́n yà sí àrà àyà kan torí wọn ò kọ́ wọn ní béèyàn ṣe ń lẹ́tàánú tẹ́nìkejì wọn ò kọ́ wọn ní ṣe ń fi ètò ó ṣe ń fi ń ba jẹ́lọ́dọ̀ àwọn ọmọ yẹn ibi wọn ti fẹ́ rí kọ́ ibi wọn ti fẹ́ rí kọ́ bó ṣe káwa ọmọ kò wá pọ́síbù tí ni ìyọnu ọlọ́run la fi ń wá fámílì á máa tì í àwa bàbá wa i'm talking of situation táwọn méjèèjì bá gbà láti o tí wọ́n bá láwọn ìgbà a máa ń bẹ àwọn bọ́ọ̀lá ni àyà òun ṣáà mọ bàbá lágbájá àwọn yàrá ó rò pẹ̀lú ẹ̀rọ àwọn yàrá òun dé pẹ̀lú àwọn tí ó lè má rí bẹ́ẹ̀ secondly tí yàrá ìfẹ́ tó àṣẹ ẹ lè má débi ọ̀dà rúùn tó fẹ́ tí ìyàwó kejì sí. bọ̀tún wọn máa kọlura wọn tó pọ̀ látara kitchen látara toilet látara pé ìrìnkùn ń bẹ̀rẹ̀ ìgbàkan. tuntun bá ṣe pé ó bẹ̀rù wọn ó fọ̀rọ̀ ọlọ́run bá bọ́ ìlú déjì káàmìlì wọn ṣe é ìjà yẹn máa ń sábà pọ̀. bọ̀tún wọn sọ advantage ẹ̀ fún yín àwọn bàdà pẹ̀tẹ̀ ni mò ń sọ yìí. sori kan ní advantage ẹ̀ rèé gbogbo ayé lè rojú ó ti jẹ́ pé láwọn fámìlì kan ká tí ẹ̀ ní jòkópa jọ ń ṣe hálkọ́ni ní once in a month reality ni ká má tẹ̀ wá sọ once in a week ká má wá sọ ojoojúmọ́. tó bá jẹ́ pé àwọn ẹlẹ́hà wọ́n wà lójú kan náà àwọn ọmọ wà lójú kan náà i'm talking of single baby ó possible fún bàbá láti rí gbogbo àwọn mọ́nítọ̀ every day láti máa bá wọn ṣe ìjókòó halkọ every day then every sister ló máa rọ́pò ẹ̀ ní every day a kò máa mọ̀ pé wẹ́ẹ́ tí orin bá tí orin bá tilẹ̀ bá ṣó yàrá ẹnìkan ló ń sùn ni kò ní sípẹ́ nìkan mú ìfọ́kọ ẹ̀ kò rí throughout the day so mo fẹ́ ká understand wípé sẹ̀ríà ọlọ́run kò sọ pé àìlajú ni pé kí wọ́n kó obìnrin méjì pọ̀ sí same building tí kọ̀ọ̀kan bá ti ní private apartment kékeré táwọn ọ̀tọ̀ ọlọ́run bá máa fẹ́ wọ́n á ṣe oníṣẹ́gbẹ́sẹ́gbẹ́ pé ojú abẹ́ ti mùsùlùmí tí o tó ń ṣe èyí wípé ẹ̀rọ ẹ̀rọ graduate ni wọ́n kọ́ ẹ̀mí jẹ́ báwọn ṣe bẹ̀rẹ̀ wọ́n ṣe ná. yes àwọn tí ọ̀pọ̀lọpọ̀ bá mùsùlùmí ó ti torí nǹkan tí mo sọ yìí ló ti cross border pé kí ló lè máa fẹ́. àwọn àbẹ̀wò ṣe kí wa. à ń jẹ́ káyé mọ bá a ṣeré àwọn máa ń jí tiwọn ṣe ni ìjọ tó kọjá kú ní wọn rọ̀ fáwọn tẹ̀ ìdí méjì táwọn ohun tó ń lò fáwọn jẹ lọ. so abẹ́rẹ́ lẹ́yìn ọba àwọn nǹkan táwọn sọ yìí they are practical things tó ń ṣẹlẹ̀ ní reality wàláhì. mo mọ̀ pé ìbéèrè máa pọ̀ mo dẹ̀ fẹ́ fún wa ní enough time fún but ṣe rí ibi tá a ti máa dẹ́nu léèrè ṣe gbé òkùnkùn tó tọ́ bá ń fẹ́ pé torí torí tẹ́bá fẹ́ rọ́kọ ẹwọ́ tó sì wé láti the reason. a máa ń ní reference point ẹni tó sì ò bá yẹ kò sí reference point kò fẹ́ ní ẹ̀mí reference point jẹ́ tọ́rọ̀ bá dojú ní aṣọ fáwọn family ẹ̀ and they don go behind they line up behind me láti support ọmọ wọn àwọn tí iná line up lẹ́yìn òun ẹ ti pa gbé ìjà nìyẹn so ẹ̀sìn nìkan náà la lè fi tòó tí a fi gbérégé kọ́lọ̀ má ṣàmà bá wa dá sí i kọ́lọ̀ má jẹ́ kó máa gbáriwo tiwa tá a bá dúró tá a bá ní anything tá a bá ní happiness nínú síngúrú wa wàláì ọba ni wọn lẹgbẹẹ wọn àwọn kan tí wọn dẹ máa ń sọ wọn ní lóòótọ àwọn èèyàn lè ṣe ṣe é but àwọn máa ń rí i pé ah, àárín yìí tó irú ẹ̀ ní kọ́lọ̀ nípa lè máa fi rèé wa lọ subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk. ṣe hù ní obìnrin yẹn ní ráìtì lé lórí. bẹẹni. Hmm wọ́n á ti sọ ilé ìwé ṣe sábàbí ilé yẹn ilé ìṣe ọ̀hún kò ń ṣe yẹn. ok káníkì ìṣe òun ló ṣe sábàbí ilé yẹn it's another thing àbí. bẹẹni it's another thing káníkì ìṣe òun sábàbí ilé it's one but ó ní ìràṣẹ káwọn ọmọ máa wọnú yàrá òun ṣé lè rí but àbá yẹn tó dùn pé òun ló ṣe bẹ́ẹ̀ so nǹkan jẹ́ ẹ̀tọ́ gan-an ò tí ṣe é ó tún wá pé wọlé ni wá ba nínú ilé tí ó rà láti ṣe bẹ́ẹ̀ nǹkan tó ń sọ nìyẹn. bọ́tà alápàjọ́ ti pè ákàtì òkúta kì í ṣe standard tàbẹ́ká fi hùwà. táwọn ọkọ̀ wa ò bá ní kápá láti ṣe tábà la fẹ́ ràn wọ́n lọ́wọ́ láti ṣe. ká máa wá sí ilé ilé ìtàǹkẹ́ yìí ká wá fi ṣe stand. wọ́n ti fi sísà kan ní ìwé tí wọ́n sọ pé ní sísà yẹn. mò ń sọ ń sọ pé àwọn àfà wọn kì í fi ẹgbẹ́ ẹ̀fọ́

difference pé àwọn family um, ìyàwó ọkọ táwọn ń sọ yẹn àwọn èèyàn bíi bàbá ọkọ ọmọ ọkọ wọn tiẹ̀ kí mẹ́nu ta àbúrò ọkọ àbí àwọn tó jẹ́ wípé wọ́n máa rọ̀ gidi lọ́jọ́ fún ìyàwó ìjọ pé wọ́n tí lè rí níwọ̀n bá sí iye bá ṣe mọ̀ mo ṣàkíyèsí pé ààrẹ. ṣèjọba ọkọ rẹ kí n túbọ̀ pọ̀ nǹkan tí sísan sọ lójú dáadáa sọ̀rọ̀ pé náà àwọn fámìlì ọkọ àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa jẹ́ mahram fún obìnrin jẹ́ pé wọ́n lè rí obìnrin. tọ́ba rántí kíláàsì mi tó jẹ́ mahram àti pẹ̀tẹ́lẹ̀. náà dẹ̀rẹ̀ kí ìfòkè mi ní kẹ̀kà ní mímú méjì. gbogbo ẹni tó bá ti dé èrè fún mi láti fẹ́ forever àwọn yẹn ni mahram ìyẹn láàrin àwọn ọkùnrin tó táwọn afá bá ń sọ̀rọ̀ pé gbígbé pọ̀ obìnrin pẹ̀lú àwọn ẹbí ọkọ láàrin àwọn ọkùnrin inú wọn àwọn tó bá jẹ́ mahram ló ń sọ ṣùgbọ́n láàrin obìnrin kò sí ìpínyà ẹjọ́ ṣe clear jazakallah khairan. question number one number two. contribution ni sir ẹ jọ ẹ more or less of verification. ok. tí a bá lọ sí sharia court. náà. tí ẹ divorce bá fẹ́ wà láàrin ọkọ àti ìyàwó. sísè ẹ̀ lẹ́jọ́ ká gbọ́ o. wọ́n máa ń sọ pé right obìnrin ni kí ọmọ yẹn ṣì wà lọ́dọ̀ ẹ̀. náà. títí ọmọ yẹn fi máa pé seven years. ok mo wá fẹ́ bèrè pé ṣé bó ṣe rí gan nìyẹn ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ ẹ ni pé tó ìyàwó yẹn bá ti kúrò lọ́dọ̀ ọkọ yẹn tó bá lọ fẹ́ lómi fún pé bóyá ẹ ní ráìtì bàbá ẹ̀kọ́ ni láti máa bóyá kó fìdè ọ̀ wọ́n ẹ̀. ok jẹ́bẹ́ tó lọ sọ̀rọ̀ bí wọ́n sísá wá sí ara ìdókòó ti wà ní ìjọ síta tí ọ̀rọ̀ tọ́lák divorce separation nǹkan kan àti ìjẹ́ in detail ó ti divorce bá wáyé láàrin ọkùnrin àti obìnrin òjíṣẹ́ ńlá sọ́lọ́lá sọ́lọ́m ó ní àǹtí tóbìnrin yẹn ti máa rì má rì títí òun ló ní right a gbọdọ̀ bá dùn ún òun ló ní right pé káwọn ọmọ ẹ̀ wà ní custody ẹ̀. even tí wọn bá right ìtì pé seven years of age tó bá ti rì má rì ó ní ìlú right tó dẹ́kọ́dọ̀ ẹ̀ ló máa wà àfi tọkọ yẹn bá gbà. tó tọ́mọ ìbájọmọ ọdún márùn-ún lọ tó ti rì má rì that same most right ló fún ó ní ìbẹ̀rẹ̀. Our transfer custodianship yẹn to someone else. ta ló máa wá jẹ́ <laughs> àwọn kan wọ́n ní kó jẹ́ female members of her family bí ìyá ìyàwó bí àǹtí ìyàwó àwọn kan ní àwọn afa àwọn ní rárá kó padà sọ́nà sọ́dọ̀ female members of the husband wife àwọn details yẹn fanfa wà láàrin wọn but the woman herself ó ní foremost right yẹn once tó bá ti lè má rí. tó clear ṣé kí ọ̀sẹ̀ sàmì. fine. wọ́n lè fi grand tiẹ̀. ẹ that is the first you get married. tí tí ọkùnrin bá gbà pé kókó mọ̀ ní sọ́dọ̀ kó tó má rí ó lè má gbà pé kókó sọ́dọ̀ tó bá má rí tán. ó ti lè sùn. ríbi ni ó lè má trust irú ọkùnrin tó fẹ́ wípé máa rí ọmọ òun irúgbó tó ń fẹ́ so èmi dìtà pé náà tó ti márì òun fẹ́ gba ọmọ òun kó wá sọ́dọ̀ ìyá òun àbọ́dọ̀ àǹtí òun lọ́dọ̀ àwọn apá tí wọ́n ní three members of his family àbí kí sísà transfer ọmọ yẹn sọ́dọ̀ àwọn three members of her own family tó ti ní sísà so negotiation tó wáyé yẹn àmì bìnrin as long as kí sísà yóò bá ìtì rìmá tó bá ti rìmá yìí. òun kọ́ ló ní custodianship yẹn mọ́ àti tọ́pọ̀ yẹn bá wá wí fún ìfọ̀pẹ́ òkè ìjọ kó sì máa ọ lọ. ṣé clear ṣé bí wọ́n ṣe ń bèrè yìí ọ̀la yìí mi so that ẹ ní máa fight for kí kì ṣe ẹ̀tọ́ yìí. tí wọ́n bá ti mọ̀ pé kì ṣe ẹ̀tọ́ yìí bá ní kó bá kó ẹ̀bẹ̀ máa negotiation ni. question aleykum salaam wa rahmatulah. pásítọ̀ tẹ́bi fẹ́ bèrè ọ̀rọ̀ tí mo gbọ́ tẹ̀sẹ̀ ní láti pé nípa tẹ́bi mi ò bá gbọ́rọ̀ tí bọ́dọ̀ ò bá fowó bẹ́lẹ̀ pé kò jẹ̀bi. èmi wá sọ́dọ̀ pé kò ń jẹ́ pé ọ̀rọ̀ pé sísọ gbọ́rọ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ bọ́dà tó lè sùn ún. tẹ́pẹ́ tẹ́bà ti fọ̀rọ̀ kan báyìí wíìkì yẹn kò sí tọwọ́ ti mọ̀ fóun ò ní jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́ba sílẹ̀ ti bínú ọ̀ ní jẹ́ ọ́ńtẹ́lẹ̀ tọ́ba ti bínú ọ̀ ní jẹ́ tó torí ẹ̀ gbàgádà ń bínú lọ́wọ́ ìran ọ̀yàn sílẹ̀ èmi abẹ́bẹ̀rẹ̀ orí yẹn kọ́ ṣé pé a pa ọ̀rọ̀ lọ́nà ìpè abáyàwó wa pa ọ̀rọ̀ ní oṣù oṣù tuntun oṣù tuntun tábà sọ̀rọ̀ ṣé ká ṣe negotiation ká dáwọ́lẹ̀ ọ̀rọ̀ yìí a máa pàdé bí dáwọ́lẹ̀ rẹ̀ tó gbogbo tó wà tó bá sọ pé tó ìbá tó ń bú lọ́wọ́ sísá ò ní orí oúnjẹ àbùsùn ló ń ṣe wọ́n ń oúnjẹ ilẹ̀ wà mọ́ ọ̀dọ̀ yẹn pé ẹ̀kọ́ táìmù ọbẹ̀ tó. ok ok ok ọ̀tọ̀ ní oúnjẹ ọ̀tọ̀ ní tọ́bẹ̀. Okay. Well, sẹ́ni ó dúpẹ́ lórí bí ọkùnrin bá ṣe plan lọ́tọ́kọ̀ yẹ. ọkùnrin bíi sí ó máa ń ra foodstuff sínú sídà owó ọ̀bẹ̀ nìkan lá máa fi sílẹ̀. ẹlòmíì ń ra foodstuff sínú á máa fún sísà lórí oúnjẹ ọjà kan wà lé. ó ní ìpè owó oúnjẹ tó ń fún wọn owó tó yẹ kó fi ra foodstuff ni àbẹ́ẹ̀kọ́. ṣé tó bá dì náà yẹ ara tó tó ṣe náà ló dì náà àti tó bá jẹ́ pé ìbínú ẹ̀ lórí pé kíkà ṣàgídí oko àṣẹ lórí nǹkan tó yẹ kó jẹ́ ojúṣe ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kò lẹ́tọ̀. for example ìbínú mi lè má ní í ṣe rárá pẹ̀lú pé kíkà kó àṣẹ. bí wọ́n jọ fa ó tẹ̀lé jẹ́ on any slim victory ló jẹ́ ń fa nǹkan. bí wọ́n ó wá question number number two. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. tí ọkùnrin tó bá ní owó oúnjẹ tó jẹ́ pé owó ẹnìkan ló lè ká ṣé òun ló máa kọ́kọ́ jẹun àbí ìyàwó ẹ̀. ìgbà ní tó bá ní jẹ tó bá ti rí jẹ kó fún jẹ tó bá ti rí wọ̀ wọ̀ tó ni àbí ó máa kọ́kọ́ fún ìyàwó ànábì tí ojú ẹ. ànábì tí ojú ẹ. ó ló ń jẹ nìkan. ó tẹ̀yàn méjì. wọ́n aṣọ ẹ mọ̀ pé aṣọ ò kí ń tẹ̀yàn méjì. tó máa lọ́wọ́ aṣọ fọ́ yà kò lè bá àwọn méjèèjì. alihamudulilayi. èyí wọ́n ló máa kọ́kọ́ ṣe. ṣe rí ìgbàgbọ́n náà bá sọ pé ìyá àlè ìlẹ̀bí náà á mú ìbá pẹ̀lú ọkùnrin nìta tẹ bá fẹ́ kọ àwọn obìnrin ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí àgbẹ̀gbẹ̀gbẹ̀ ní pé pé mi ní pé tá a bá ti kọ̀ wọ́n tán ká tún wọn síta tán ìbáyìí wọ́n ní fi pé at the ẹ fẹ́ ṣe ìta báyìí this thing should be repeat so àgbẹ̀gbẹ̀gbọ́ tó bá rí jẹ àgbẹ̀dẹ̀ pé pé lẹ́yìn tó ń bá ti jẹ àdájẹ tó ṣe tán ní kó tó ṣe tóun bá ti rí nǹkan kan tó máa jẹ i expect kó ṣí ẹ bó ṣe kéré mọ yẹn pẹ̀lú àwọn ará ilé ẹ̀ ni kò sáàfà kan tó máa sọ pé kó jẹ́ kó ṣe tán tó ṣẹ̀ tó wá rántí ìyàwó ẹ̀ rárá tó ti ṣe. àwọn tó bá ṣe ẹ challenge wọn pé ẹ fẹ́ mọ text yẹn kó dẹ̀ wà authentic mo experience twenty two weeks ago alẹ́wẹ̀ dẹ́rẹ́bà kan àwọn ìdánilátò ara bẹ náà wọn tó ń wẹ̀ ẹ́ mo ṣe ń bá wọn sọ̀rọ̀ máa ń ṣọwọ́ gbàyè fún mi mo wá béèrè mo ní ṣe nǹkan kó wà tó ṣe léèrè fún wa ni gbàgbàtọ̀ the president táwọn náà ṣe ìwé pé ah, àwọn olùkọ́ wọn tó dé àwọn náà ṣe bẹ́ẹ̀ ni wọ́n láàyè àwọn àtàrí in fact bíi wàṣúọ̀ ni ó fún wọn pé sáré ti jáde ìyẹn bọ́dà yẹn pọ̀nùbà tí mo challenge kí ni ẹ̀ pé torí pé nínú àwọn tíra tó sọ̀rọ̀ jẹ̀náza nínú ìtàs apá tó kọ tíra yìí ó ní kóyìn tó kọ òun ò rí tíra kan tó kó àwọn àdé jẹ̀náza tó tó kó wọn jọ bíi tíra yẹn sheikh nasiru bin alalbani wọn pe tíra yẹn ní ahkamu jẹnáì civil rights in islam sheikh aljibali ó translate ìwé yẹn ó wà bíjẹ ó summarize many aspects ẹ so àwọn nǹkan tí àbá yẹn ń sọ bó ṣe wáìdì tó ààrí text kankan nínú ẹ tó sọ pé tẹ ẹ bá wà níbi tó ti rẹ òkú ẹ máa fẹ́rọ̀ ọgbọ́n tí ń dìbò hadith tán ẹni tó bá ṣe é pé kó bí òbí tí hadith yẹn wà ká dẹ̀ wá tó ti fi kú ẹ̀ nípa wípé ṣé ká ṣàlùwàlá àbí ká má ṣàlùwàlá ẹgbẹ́ nǹkan nǹkan táwọn ẹbí sọ fún wa. ó ní ìrùsùn nàá wọ̀dánà bùnàwá bí ẹ̀rù ìbúrò nínú ha nígbà tó pàṣẹ kọ́kọ́ wa ìṣòro ìbúrò ọ̀fun. ó ní ẹ̀rọ ẹ̀fọ́ ẹ̀rọ fún ọwọ́ àwọn àyà àlùwàlá bẹ̀rẹ̀. ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àyà àlùwàlá yẹn ní rí àwọn different scholars wọ́n yóò àwọn kan gbé pé káfàlì àwàlá bẹ̀rẹ̀ ní ìpè káṣí àwàlá fún òkú wọn. àwọn kan ní rárá ìpè káṣí àwàlá dé kù bọ́tà àwọn àyè ni kákọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kákọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní. ni wọ́n bá ti kù nípa àyè ni kákọ́kọ́ bẹ̀rẹ̀ fọ̀

question number four Bismillah. Assalamu alaikum. rahmatulah. ẹ má jẹ pé ní kí ni ẹ ṣe sí mike. sálọ sọ̀rọ̀ náà. asalaamualeykum wa rahmatulah. aleykum salaam wa rahmatulah wa barakatu. nípa kí ẹbí ọkọ tó máa bá yàn gbé ni mo fẹ́ bèrè. tí wọ́n bá ní ẹbí ọkọ lóbìnrin tó ń bá yàn gbé ó ti ń bá yàn gbé láti ìgbà tó ti wà kékeré bí ọmọ ọdún mẹ́fà sí méje. tóbi yẹn wá mu ní ìmú ọmọ ó sọ pé kóun sọ pé ọmọ òun lòun tọ́ ó dẹ̀ ń fi ẹ̀kọ́ ìsìn tọ́ ọmọ yẹn níwọ̀nba tó lágbára mọ́ ọmọ yẹn ti wá tó bí fifteen years sixteen years nsìn ọmọ yẹn wá fẹ́ máa yàwọ́ kò fẹ́ máa gbọ́ràn mọ́ débi pé sọ́mání kó kírun gan kò fẹ́ kírun mọ́ kò fẹ́ ṣiṣẹ́ ilé kò fẹ́ ṣe kọ̀ọ̀kan àwọn ẹbí ọkọ dá sí gbogbo wọn dá sí so àwọn ẹbí ọkọ dẹ̀ máa ń bẹ ìyàwó yìí pé kó jọ kó bá wọn tọ̀ tó rọ̀jọ̀ làwọn fẹ́ kó gbé ṣùgbọ́n ọmọ yẹn fúnra rẹ̀ agídí ẹ̀ wá pọ̀ débi pé ó ti ń kó fìtì náà bá nílé ìyàwó ìwà fẹ́ ṣe ní agídí pé òun ò ní bọ́mọ ìgbé mọ́ bọ́ àwọn èèyàn sáà ń bẹ̀ kò dẹ̀ fẹ́ ṣe àṣetẹ ó fàlóhùn abọ́mọ ìgbé ṣùgbọ́n ọmọ ìfúnra rẹ̀ gọ́gọ́gọ́gọ́ agídí ìyàwó pọ̀ débi pé irú gan kò fẹ́ kí mọ́ kò fẹ́ ṣiṣẹ́ ilé ó ń ba gbogbo nǹkan lé jẹ́ ṣé kí obìnrin yìí kó mu pé òun ò ní tọ́ ọmọ ìbóhùn ṣe fẹ́ tọ́ tó ni àbí kó sílẹ̀ láàyè ẹ̀ kó má ràn níṣẹ́ mọ́nu ilé kó sílẹ̀ sáàyè ẹ̀ àbí kó ṣe lágídí pé nǹkan tí mo fẹ́ kó ṣe yìí nǹkan tí mo fẹ́ kó mọ̀ yóò gbúdọ̀ mọ̀ àbí kí nǹkan tó yẹ kóbìnrin yìí ṣe tí ò ní ta àlà nǹkan tọ́lọ́run fẹ́ the first thing tẹ́niyàn láti ṣe ó ń láti jẹ́ kọ́kọ́ ẹ̀ understand situation yẹn kọ́kọ́ ẹ̀ ò bá understand situation yìí kò ní ní support tó need láti handle situation yìí kí ni ká pe ọkọ lákèjì sí ni pé stage tọmọ yẹn dé yẹn tí ò bá rí strict control ó máa kó báwọn ọmọ tiwa wọn fẹ́ dàgbà nínú ilé yẹn because gbogbo ibi tó ti tó ní ní èsì tó fi fún yẹn tó fẹ́ yàwó yẹn àwọn ọmọ tí wọ́n máa kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ látara ẹ̀. tó káfí yẹn pé àkíyèsí ọkọ sí pé má ti tẹ̀ treatment pé torí kó dàbúrò ẹ̀ ní ìfẹ́ tó máa ní lórí àwọn ọmọ tiwa tá a fẹ́ jọ rè papọ̀ pé tó bá jápá wà lábẹ́ ọmọbìnrin yìí tó wá ń ṣe báyìí ọwọ́ òun ló máa fi mú irú ọwọ́ tó máa fi mú yẹn náà la fẹ́ kí brọ́dà fi mú àbúrò ẹ̀ tó bá máa gbé pẹ̀ tí ò bá wá ní gbé pẹ̀lú wa afẹ́ kí brọ́dà understand pé ìyàwó òun kọ́ ló yẹ kó pa láṣẹ ọkọ ni kó pa láṣẹ tó kó padà sọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ tó ti rí tó fẹ́ ìbá kárí ọkọ ní àlọ́hùn iṣẹ́ yẹn máa difficult tó gbìnrin láti ṣe láìjẹ́ kó gbà sọnù òun náà ṣe kù ú lọ yìí pé ẹ make sure wípé àwọn ọkọ tẹ́ ẹ fẹ́ àwọn tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run ni tó jẹ́ pé àti máa jókòó ṣe dáálọ̀ pẹ̀lú wọn á máa make minute ẹni tí kì bá ti fẹ́rẹ̀ sí gbogbo táǹsọ̀ yìí kò ní lèpin ní sí àdé tó fẹ́ lábúrò ẹ̀ kúrò nílé ni àṣọ bó ṣe rí nìyẹn question number five àbí number six ni salaam. pẹ́sítọ̀ mi mo fẹ́ bèèrè lórí pé mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ lórí pé àwọn ọkùnrin àwọn situation kan wà tó yẹ pé wọ́n máa ń yọ̀ lẹ́sí tí àwọn ọkàn yẹn bá ti ń ṣẹlẹ̀. ètò jáde lórí àwọn fámìlì wọn. obìnrin gbọ́ èrò ọkọ̀ tèmi ní nǹkan tèmi wo mi pé a máa wà active obìnrin láti correct àwọn fámìlì wa parents wa lórí nǹkan ju àwọn ọkùnrin lọ most especially tí wọ́n ti jẹ́ pé obìnrin ló observe pé ah fúnrò rí báyìí náà bọ́dì hmm. rí báyìí ọmọ fúnrò yìí ṣe nǹkan báyìí tí o tí family ọkọ àti family ìyàwó àti ìyàwó tó bá jọ ń gbé obìnrin máa ń sábà ní problem ní aspect yẹn so mo fẹ́ ó wá jẹ́ ti fẹ́ràn ìpè bọ́dì títà ń sọ pé ní yàrá kan yẹn ó fẹ́ ju yàrá kan lọ tóbi wò ní then mo fẹ́ contribute sí pé bí ìyá ọ̀rọ̀ ṣe máa gbé pọ̀ dáadáa there is one factor tí mọ̀ tí mo dẹ̀ máa ń sọ fún àwọn ọ̀rọ̀ pé tó bá jẹ́ kí ìyáálé àṣà ò gbé pọ̀ náà ní problem yìí kí wọ́n má máa rojọ́ ilé ẹ̀ síta. Tell people something to seek advice. Wọ́n ṣẹ̀ṣẹ̀ pẹ́ nìyẹn ọpọlọ ẹ pé èèyàn lọ́lọ́pọlọ títí. Máàmù nǹkan ní ẹ̀ síta. nígbà tí nǹkan mi tó ń dàmọ́ra ẹni ní àgbègbè àá mi ò pé ẹ pé rí bẹ́ẹ̀ mi ò pé rí bẹ́ẹ̀ tí àwọn ọmọdé káwọn èèyàn kọ́kọ́ di ẹ̀mú náà kan tí ẹ ti sọ. bẹ́ẹ̀ni tó máa ń sọ problem bóyá àbí gbàdéjì wọlé ó pé lọ bóyá pé òṣìṣẹ́ lágbẹ́ pé ọlọ́run lànà èyí tó ń ya àwòrán but ó rí pé àwòrán ìyàwó lè sí bóyá music but ìyàwó máa ń bàjílé ó ń sísà difficult but most times a máa ń ó máa ń fẹ́ nira fún wa sọ fún wọn ṣe kì tí bụ pàtó tí kò ní pé mò ń rojọ́ bẹ́ẹ̀ ni wọ́n ti tó pé ó máa fẹ́ para ọmọ àwọn tàbẹ́rẹ̀ ní ilé bí ìdẹ́ lè máa hàn jáde ṣé àti pé ẹni tó ń jẹ́ ó lè jẹ́ ìyá ó lè jẹ́ àti pé máa máa ilé ìwé tí màá dá wà lálẹ́ bàbá sí i tí kò ọ̀rọ̀ ìdíládẹ ń sọ yìí báwo ni wọ́n ṣe fẹ́ ṣe. jazakallahu khayran kò sẹ́ni kan tí wọ́n fẹ́ ká fi jó ẹ̀ débi ká má lè bá sọ̀rọ̀ ẹ̀ sí. gbogbo wa pátá la mọ bí ká kù sí tó jẹ́ pé tó báwa nìyàwó wa fẹ́ pè sákèéfì ó rọrùn tó bá jẹ́ ìyá lórí sàkèéfì kan sọ yìí. àìbẹ̀kọ́ ó máa ń difficult tó bá jẹ́ àwọn olóṣàkèéfì ẹ̀. ara pé jàhìlíà díẹ̀díẹ̀ ṣì lára wa ni wọ̀lọ́ọ̀rì kò sí nǹkan tó burú nínú pé ṣé bọ́mọ ń tẹ àwọn tó ti fẹ̀fà kéèsì irú rẹ̀ tó dúró lórí ọmọ ṣé wàá ní nílẹ̀ lórí ìyàwó bọ́tọ́rí pé ìwé obìnrin difficult tó bá pè wá sákèèsì ìláwọ̀ ọ̀rọ̀ tó lè yí alárèéfé ti dé ọkùnrin tó rí bẹ́ẹ̀ tó kọ́ títí tá a sọ yìí wọ̀n láì bó ṣe rí nìyẹn tí o dẹ̀ yẹ tó rí bẹ́ẹ̀ in fact èyí tó pọ̀ jù mọ́ àwọn iṣu báyìí kò tiẹ̀ yẹ káàfà gbọ́ sí i àfi tó bá jẹ́ pé ìyàwó fẹ́ kọ̀ǹfàm lọ́jọ́ àfààná kóun tó ṣe ni pé pé ṣé bóun ṣe rò ó pé ìdájọ́ ẹ̀sìn ìlú náà rèé tó bá dẹ̀ fẹ́ kọ̀ǹfàm yẹn ó tẹ̀lé má nẹ́sẹ̀sì kó sọ fọ́kọ pé ìyá lòun ló ń ṣe tó bá ti kọ̀ǹfàm pé bó ṣe rí nìyẹn kó pè á lé sákèèkì nígbà tó kò sí ńbẹ̀ bọ́tọ́ ni ìyá lè bá rí bó ṣe yẹ kí ló máa rí wípé gbogbo nǹkan tó bá jẹ́ tọ́lọ́run àtàmẹ́bì àníyàn dáadáa la máa fi pàdé ẹ̀ òdì ni a máa gbà lọ ìyẹn dẹ̀ ló máa ń sábà ṣẹlẹ̀ láti ń sọ wípé ká borí ká ṣe gbogbo ẹ̀ àti ìrí nǹkan tó láwọn bá ní ká túnṣe túnṣe tá a bá ní wá ṣe jẹ́sàkìlá ọ̀kẹ́rẹ́. tí wọ́n nípa ìtàkọ́kọ́ tẹ̀ nípa wípé tí àwùjọ ti ń bá àwọn fámílì ọkọ̀ gbé ebi tó pọ̀ ọmọ wọn gbọ́n ti bẹ́ẹ̀. bọ̀dẹ̀ wá ti kọ̀ọ̀kan ẹni yẹn gbé pé kí ni pé. yàrá kan táwọn àáfàá tẹ̀ ń sọ yẹn ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ yìí là á máa sọ pé ẹ̀ because ẹ̀dùnkúdá ilé ìlú tó bá kúrò ní pé wọ́n jọ ń flat bá wà níbì kan tí flat ìyàwó wà ní other side bí ìdílé pound pé the closer they are the more difficult it is because the more valuable wọn téèyàn máa rí. dọ̀tí náà kátólì sọ pé eléyìí gbé rọ̀ a máa fẹ́ establish ẹ̀pẹ̀lẹ́ rí tó nǹkan tá a ní sọ rèé àwa gbọ́ òkè pé kí bọ́dà fẹ́ mú àwọn parents ẹ̀ tó fúlàtún àtàwọn ọ̀bá ń gbé àti àgbá ibẹ̀ àti tó bá jẹ́ extreme situation fún ọ̀rọ̀ gbọ́dá sí in fact most people gbọ́dọ̀ kì í fẹ́ káwọn parents àwọn kọ́ wá gbé lọ́dọ̀ àwọn yàtọ̀ sí báwọn fà fi advice again àwọn brothers ló ń mọ̀ wípé kò sí gbogbo nǹkan ṣe lè mọ́ ṣe tó àwọn parents wa wọ́n ń táwa tá a lè rọ́gbọ́n ní sùúrù ká tó sọmọ ọlọ́mọ tá a fẹ́ sọ wa gbọ́dọ̀ pé ìtọ́ síbù so táwọn bá ní ọ̀nà àbáyọ àní fẹ́ kó bá wọn parents ẹ̀ wá síbi tó wọn àṣìyàwó ẹ̀ ń gbé tó bá ní choice. sáǹsọ ni pé kò sí kéèsì àwọn ẹni níbẹ̀ ni express result jẹ́ nàfọ̀kọ ní láti fèkè a instec wájú kó sórí igbó látara kó ìfẹ́ pèsè ìyàwó ẹ bá wa farada fún but the best náà ni pé kí wọ́n láàyè tiwọn wọ́n máa rí ìtọ́jú tó bá possible kíkọ́ àwọn àtìyàwó wa ó máa wà tó kò sí bá ṣe kọ lóra wọn tó wọn máa rí yanjú ju tó bá jẹ́ ìyàwó ọmọ wọn lọ. torí ìgbà míì àwọn pẹ́rẹ́ǹtì gan lè má bínú tó báwọn ọmọ wọn ṣe máa bínú wọn níyàwó ẹ̀gbọ́n àwọn ráhùn pẹ́rẹ́ǹtì àwọn sí gbogbo nǹkan ìlà wàhálà tó à kì í fẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ unless tí o bá sí choice. sọjọ́ bá tún láì pẹ́rẹ́. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. nọmba kí yẹn náà. six sir. bisimilah. naam mo kọ́kọ́ fẹ́ tí obìnrin wípé wọ́n mí pé àwọn tí wọn ò lè fẹ́ rárá rárá bóyá torí ẹ̀ ni mo fi mú ẹnu bá èmi fẹ́ sọ wípé ó wá dàbí kó fẹ́ wá ìlú tí bí compulsory láti máa sọ ní kókó ní kókó nítorí pé even àwọn brothers wọ́n máa ń sùn pé àwọn ò choice àbí eh, usually àwọn àbúrò wọn àbí nephew wọn lọ́kùnrin láti bá wọn gbé mo dẹ̀ tún pa àwọn àfa àwọn òkun sábà sọ ọ́ ní kókó báyìí wọ́n ṣe fò ó nínú ìwé náà náà ṣe máa ń sọ. ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ tán bá dẹ̀ ń tẹnu mọ́jú etí máa ń rántí lọ́kàn máa ń rántí. mo fún ìpè yẹn káwọn náà máa sọ ọkàn máa emphasize èmi ti wà nínú situation tó jẹ́ pé ilé ọkọ ìrìndé àwọn òbí àbí bákan lájọ ń gbé tọ́pọ̀ àwọn in-laws mi lọ́kùnrin kò jẹ́ bíbí fún ọ láti wọnú ilé torí pé lè wọn ni bíbù ní yàrá kò ń ṣe problem fún ọ láti wọlé either without with uh, knocking or without knocking no. kò ń ṣe problem fún ọ so mo fún pé kéèyàn máa sọ ní pàtó. then lórí ọ̀rọ̀ apartment yìí kò lé mi rárá rárá kò lé mi ṣé bẹ́ẹ̀ ṣe ń sọ rúùn fẹ́ǹsì apartment ó ń because ẹ ti sọ́dún nìkan á ti sẹ́yìn mi pé yìí ló dà fún àwọn àfáà ń sọ ẹ ti wá sọ́dún nìkan ti wá yìí ní pé kò lè jẹ́ yìí ni wọ́n ń sọ ní àwọn ìdí síbẹ̀ síbẹ̀ for example ó fẹ́ ta ko àgbọ́yé àbí ní ìmọ̀ bí máa ṣe sọ́ tó máa wà ṣékú wípé ọ máa expect ṣe ẹni pé èèyàn bá rìn èèyàn á rí ṣùgbọ́n kì í tó norm usually lèèyàn máa fi ń sábà sọ̀rọ̀ not the abnormal kì í tó norm ni pé a lè fi ìyá wa sí yàrá pẹ̀lú ìyàwó tá a máa jọ máa sùn because um, kíní máa wà eh, eh, wọ́n máa ní um, conjugal relation wípé ìyẹn ló norm jù wípé o kì í sábà ṣẹlẹ̀ ní ìní kò ń ṣẹlẹ̀ rárá o wípé tó tọ́ba wá sọ pé hmm, àwọn nǹkan tó máa mú sọ̀rọ̀ sẹ́yìn mú mò ṣe kì í sábà ẹni àta rúùm gangan kò ń jẹ́ iṣu tó máa ń fa wàhálà tí ò bá ń ṣe apartment apartment yẹn ni pé èmi mọ several issues tí ìwé ọkọ tó máa ń wọnú yàrá kó ọkọ àti ìyàwó sọ pé ìyàwó yẹn ló máa ń sọ̀rọ̀ apartment náà jọ ń gbé that is flat sọ pé ó máa ń di wàhálà pé wọ́n ń ṣílẹ̀kùn wọn wọn lórí wọ́n ń ṣe gbogbo yẹn that is apartment so ẹ wá ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ lọ sọ́bọ̀ ní ìmàṣẹ apartment tó bẹ̀rẹ̀ sí confuse building yẹn lèmi sùn pé kò bá jẹ́ ẹjọ́ ní pé ẹ àti gbé nínú building kan ṣọ́ọ̀jì lè jọ gbé building kan because ìgbà kan wà tó pé ní ilé ọ̀dọ̀ ti tèmi táwọn ilé ọ̀dùn ní pé káwá máa bá wọn gbé building tèmi sùn pé à kò kò gbádùn tó àdùnkò ń ṣe ní flat kan náà o building yẹn o ó dẹ̀ máa ń sábà jẹ́ ọ̀rọ̀ láàrin àwọn títà tó máa ń ṣé mo lè bá wọn ilé ọ̀dùn gbé àpáṣẹ ìṣe máa ń dàbí gold dàtẹ yẹn except when there is um, necessity ká máa ń sọ yẹn pé wọ́n need láti kí ìyẹn ṣẹlẹ̀ bọ̀ pé a fẹ́ máa gbé nìsí eh, building ọ̀gbọ́n room eh, apartment ó wà very confusing sí mi. ìbátan náà sọ̀rọ̀ ṣé mo pé. ẹ ẹ n ṣàgbé mọ̀ ṣé ó máa ajá pẹ́sọ̀ mi ti máa ní pé ìpìlẹ̀ ìpìlẹ̀ marriage kankan èmi ti gbọ́ sí sísà kan sọ pé ìpìlẹ̀ marriage torí di ni mo bóyá gbogbo eléyìí náà ó mo tó láti sọ̀rọ̀ ìyàwó méjì ní sùn sísà kan mention pé ìpìlẹ̀ ìyàwó gangan polygyny ni i don't know if you will be another question ni mo ń bèrè. àti pé ohun tó lọ́wọ́ bá recommend gan ìpínlẹ̀ ni pé mẹ́tìnà àbí èyí tó bá yọ̀ lẹ ní ọkùnrin máa ń fẹ́ ọkà. ìṣe ẹ̀kọ́ ti ṣe náà gbọ̀ngàn ni olùdíni wípé àwọn aṣọ́gbọ̀n yẹn ìtí ò fóònù ni regularity ni wípé so táwọn èèyàn máa ń sọ pé ọkọ ìṣèyàwó ẹ tó ṣe ayọ̀ kan gan lọ̀lẹ àti mi ò ìpìlẹ̀ nǹkan tó ń pè ní nìka so mo fẹ́ confam yẹn. mo yes ọba wà sí sí ẹ níbi ìrẹsẹsàn yìí tọba padà síbi ọba ti pàṣẹ olùwà á ń tó fún máa tọ́ ọba lọ́kùnrin náà nìta ẹ̀fọ́ yìí tó bá wù nínú àwọn obìnrin. táwọn ka òǹkà ibi láti bẹ̀rẹ̀ ọlọ́run ó fi wáǹ ẹ̀fọ́ méjì mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin ó ní. pẹ̀lú fífún aláta àgbèrè tí wọ́n bá wá pààyà pé a ẹ̀ lónìí ẹ̀ ẹ̀ lè ṣe déédéé. àìlónìí ẹ̀ àìlèṣe déédéé tí ó ròyìn alágbára náà bóde ọlọ́run má sàwọn ọkọ̀ ńlẹ̀ lọ́wọ́. àbí sẹ́rí tí mo ti bá dúpẹ́ tẹ́lẹ̀ ọ̀sìn alhamdulilayi ká asùnfẹ́ láì wọláyé àti ìpàdé gbàgbé sẹ́rí ẹ̀ pàdé ṣe sẹ́rí tù ẹni àbí láwọn kọ́sán yìí but àwọn àgbẹ̀ náà gbà yí pé àwọn brothers irú ìpè tí wọ́n máa ń mọ̀ sí rè but àwọn ọ̀kan tó yẹ kí wọ́n mọ̀ tó ti ṣe àtẹ̀kùnmọ́ pépè dáadáa tó ti lè ṣe yọ̀bá tó lọ òkèrè ẹ jẹ́ kí wọ́n padà sí kọ́sán tó sísà lórí. wọ́n ní.

àkọ́kọ́ náà ààrẹ lákọọ́lẹ̀ pé òjíṣẹ́ ńlá ní nine different buildings fáwọn ìyàwó ẹ̀. okay if you say apartment kí ló constitute apartment yàrá what else. wọ́n máa ń tẹ́ ìtọ́lẹ̀ fún mi. okay. sẹ́yìn ti ká dáná. Hello, Mike. A dẹ̀ ti sọ pé àwọn àfáà máa ń wò pé kìí tó ṣẹlẹ̀ ní tẹ́lẹ̀ tó bá ní situation wa nísìn wọ́n máa mú wa. So situation wa ni pé toilet náà ó kún nǹkan tá à ń sọ ní àpàtàn ìgbàsọ́pọ̀rọ̀ náà ọ̀rọ̀ ni tó mo ní pé kíkì toilet àti yàrá tán máa sùn. Ok. Ṣé gbájúmọ̀ ìfúnpá ni? Now, ìgbà tí Bílẹ̀ wá ń ó ní nígbà tí sẹ̀ríyà tó sọ wípé ká provide ilé fún wọn wọ́n retí nǹkan táwọn àáfàá ṣàlàyé pé sísà ti ní ráìtì tó sọ pé òun ò fẹ́ bá wọn gbé wọ́n ní nítorí pé afẹ́fẹ́ ní privacy tó bá ṣe sexual intercourse tó bá fẹ́ bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ kí wọ́n má gbọ́ nǹkan kan kí ènìyàn pé kí wọ́n gbọ́ wọ́n má rí nǹkan kan tí èèyàn tí wọ́n rí. àwọn àpá wa complete wípé kí ni minimum privacy tó guarantee irú nǹkan yẹn. otherwise it makes sense. a sọ wípé à ẹni ìrìà tó bá ti lè pa ilé ọkọ àtìyàwó ọmọ ẹ̀ pọ̀ àfẹ́rí wọn papọ̀ ń bẹ̀. wọ́n á sọ kí ni nǹkan tí wọ́n ń sọ fún torí pé wọ́n ní nǹkan tí wọ́n ń sọ fún ni pé privacy system our refused upon during sexual intercourse and then during having personal conversation to ọkọ ẹ̀ wọ́n ṣe wọ́n pé minimum tó guarantee yẹn ni kí ni yàrá àti ẹ̀. ok wọ́n fẹ́ sọ̀rọ̀ kí ọ̀gá mi sísà so nǹkan tí ọlọ́run bá sọ tí ò bá fi precise measures sí ká máa fi a máa ń padà síbi pé kí ló jẹ́ culture kí ló jẹ́ tradition kí n ṣe àwọn ará wájú tàbí máa bẹ̀rẹ̀ ṣe lápẹ̀tì ohun tí mùkúdá ah, máa fi wọ́n rẹ̀ pé á yìí náà tó máa garanti pé etí elétí òní gbọ́ nǹkan tí wọ́n ń sọ ojú elétí òní ní nǹkan tí wọ́n ń rí ohun tó jẹ́ determining factor and that is an enclosure tó ti ní ní ti sọ pé yàrá ni àwọn tó bá sọ pé ẹ kó ju yàrá lọ well it's subject to acceptance or rejection ẹni tó ṣe pé òun lè fẹ́ kó ju yàrá lọ ó ní pé ní pé for example ó ní ìdàrí ká tó máa ń ìgbà rẹ̀ tó jẹ́ pé èrò àrẹ́bíyẹ́ àdúrógbò ló sì ń. bàbá mi nílò àjù ń pé à tó bá jẹ́ àìlè sọ tẹ́bùlù kàgbére ẹ̀ tọ́lẹ̀ kàgbére ó dàbí ẹ̀yìn tó tó wà lẹ́yìn kúrò náà ni. that's not it's not private for my wife àbí ìyàwó gbọ́dọ̀ tó ń ṣe lẹ́yìn ìgbà rẹ̀ tí bàbá adé kò gbọ́dọ̀ lọ sílẹ̀. telling a flying project to see what they're out. You get the argument. But the back in our parent, this person, So say, present argument for our fine in case they are going to call. Then the concept is minimum apartment, room, private kitchen. Ah, ní sọ pé sọkúsọ àmọ̀ fáwọn àfa kan sọ bọ́ tá a bá wò ó fínnífínní èyí tó dàbẹ̀ ni pé jẹ́dákìlá ọ̀rọ̀. i'm very sorry wọ́n ní ọdún alùpàá tá a bá gba questions mẹ́wàá àti interest ẹ̀jẹ̀ tó ọlọ́run má bínú ṣẹgbẹ́ kọ́lé bá jẹ̀ máa this is less than ten minutes to go. àwa tí questions yẹn kọ̀ lónìí ẹ̀dá tuntun ọlọ́run tó bá di coming city ṣẹgbẹ́ gbogbo ọlọ́run ọba ọlọ́run má dùn wọn ládàá yín wá. gbogbo eh, ẹ̀dọ́ ọlọ́run tá bá tètè dé nílẹ̀ ní ìtàgé tá a dá a máa ní ẹ̀